kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ orí jẹ́ kí n yan kádàrá ire kádàrá ire o ah. orí jẹ́ kí n yan kádàrá ire orí mi o ọ̀rọ̀ kádàrá o máa ṣe gbé lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ni kádàrá ṣe o wa tọ́lúwa ni ó ṣe o wa bàtà àlejò bàtà àlejò ni ó wà. mi má kọrin. ẹ̀dá mi má kọrin o wa ibi ni kò máa. ayé mi gbogbo oh, orí là bá bọ̀ àbá foríjà sílẹ̀ o ṣé kádàrá ni ká pè yí àbá fi ṣe orí mi má kọrin ta ni mo ṣe mi ò mọ̀ o ta ló ń dunnú sí mi mi ò mọ̀ o gbogbo retí mo fetí mama jẹ́ kó fomi dá. mama jẹ́ kó fomi dá. kíbi oroko kiri ó wọlé wá orí mi má ṣe gbàbọ̀dé ibi. sorry, you need to see this. No, no, no, just take a look at this. Welcome, dear. What's this again? Ah, just open it. Bruce. Yeah. yeah. Look at you. You know, um, you know, ìgbà tí MD kọ́ pé mi wá. I was ah! actually thinking it was something bad, not very bad. But this is good news. They gave this to me. Oh my God. So we're gonna celebrate this. Uh-huh. And that is why you're gonna give it to me like never before. Not to you. <laughs> I love you so much. I love you too. Okay, let's go inside. Go where? Let's get it started. <laughs> I was just sleeping. I said, me, what for my day? Mm-hmm. Oh, baby, this yeah. is nice. ṣe rí nígbà tí mo gbọ́ báyìí tó bá rí bí mo ṣe ń fò sókè bí mo ṣe ń ṣe. Ah! olúwa ṣe congratulations. ọlọ́run ti gbàdúrà o. bẹ́ẹ̀ ni ẹ wo grandma àdúrà yẹn ló gbà àdúrà yẹn ló gbà because mo ti gbà tẹ gbó mi tẹ ní ká fast ká pray i didn't even believe in it but ìyàwó mi kan insist wípé ah jaye you must do this thing you must do it but àdúpẹ́ lọ́wọ́ mm. ọlọ́run kò já sọ pé. olúwa ṣan ah mi ni wá yín tì inú yín á dùn ayọ̀ yín á kún. ìgbéga ìgbéga ìgbéga báyìí lolúwa túbọ̀ máa máa yá. àmín àmín àmín à. Ah. Ah, ṣé rí ìgbìyànjú ní gbogbo nǹkan tí ẹ̀dá bá wà láyé tó bá ti ń gbìyànjú á rò pé bóyá àwọn èèyàn àbí tó wà sọ̀rọ̀ àníṣe wọn ò rí òun ìgbìyànjú ẹ̀ yẹn òun náà máa fi fún ní hmm. ìgbìyànjú ẹ̀ yẹn ni kò túbọ̀ máa ṣe hmm. ṣó ti gbọ́ ọkọ mi. àdúrà mi ni bẹ́ẹ̀ ti ṣe rí ìgbéga níbi iṣẹ́ yìí o màmá rí ìgbéga bẹ́ẹ̀ àmín àti síwájú àmín bínú wa ti wá dùn yìí kò ní dìbànújẹ́ yẹn gangan lólórí àdúrà yẹn gangan ní kókó. nítorí ti sùn mi mo fẹ́ kọ́ lóun bá mi fi owó ibi yẹn kó lóun bá mi dá dúró ó bẹ́ẹ̀ lénìí kò tún rí bẹ́ẹ̀ mọ́ lọ́la tó mọ̀ máa ṣe ibi ibi lóun bá mi stop ẹ̀. kò ní sí dáadáa lẹ́ẹ̀ máa rí ẹ̀ ní rí báyìí báyìí lágbára Ọlọ́run bẹ̀lẹ̀. Eh, kí jíjẹ kí ni mímu scary monday. wọ́n bí kílẹ̀ yìí nílé anything tẹ́ ti ní la máa jẹ. anything. n tó ta ló ń bi léèrè yẹn will you get up and go and prepare food for your husband. Eh, àwọn eh. àbúrò ẹ wo lórí nílé. ẹ wo ẹ wo mọ́mi mọ́mi yẹn ṣe mọ̀ pé mo lè prepare fún bẹ́yìn ṣe máa. ẹ kọ́ mọ̀ ń gbé ewé kí ló sọ. <laughs> oh my god. Ah, orí èkìyè ti dé lónìí sir. i'm so sorry a ní issue kankan tó wọn grand yesin. issue. yes sir. yeah chairman wọn pè mí wọn dẹ̀tọ̀ pa ọmọ àwọn tó wà ní uk the guy studied in uk and ó fẹ́ kó wá sí nàìjíríà láti wá understudy for a while and nǹkan tí bọ̀bọ̀ yẹn wá ṣe ni pé it's gonna understudy you for some time tó bá yá wọn promote ẹ to the post of md i'm so sorry. Ah, ẹ wo but wọ́n lè wọ́n lè bẹ̀rẹ̀ látòrí md now, náà we learn fast. i know that mo bá sọ̀rọ̀ but ẹ mọ ẹni tó níṣẹ́ gbogbo wa ṣe wúlò lè ṣiṣẹ́ náà. but sir even if it's a lower position can't you just. Uh, uh, sir. Ah. Uh, Jayola. Huh? Jayola, huh? what's wrong? No, no, no, I'm, fine. What is it, baby? What is it? What is it? Kílódé? Look, I'm... Um, I'm uh, Jaye, uh, hmm? you're crying. What's no, no, wrong? no, no, kò sí mi lójú ni, I'm trying to... Stop that, I'm your wife. Ah. Jaye, what is it? What is it? Kí ló tired. tired. mo gba promotion lọ́jọ́ friday on monday When the company ti fold up. I don't get it. Is anything wrong with me? I, I don't know. Jayola, honestly, tí bá ní èmi náà kí n rọ̀rọ̀ irọ́ ni mo pa ọ̀rọ̀ yìí kan mí lómi inú I don't understand what is going on with us but a máa ń gbàdúrà à ń gbàwẹ̀ gbogbo nǹkan tó bá ní ká ṣe ń church là ń ṣe I don't know where all this thing is coming from eh? but you have to take it easy Jaye. Do you remember something like this ti ṣẹlẹ̀ sẹ́yìn in the past? Good morning. Good morning, sir. How are you? I'm fine, sir. Congratulations. Oh, thank you very much. Uh, Àti ẹnu máa dé lágbára. Ah, boss. Oh, good morning, sir. Thank you very much. Secretary. Good morning. Uh, good morning. Good morning, sir. Concerning the proposal, uh, mo ti over the weekend mo kàn fẹ́ gbé pool car to go and drop the proposal fún supply ta fẹ́ oh um, i think that will not be necessary again. actually management mail mi and uh, i must tell you it's not palatable. sir. Major um, jẹ́ kó due to the economic recession uh, um, we not been meeting up with target lately and yeah, sure àmì àti ẹ̀ mọ̀. sir but we've been trying we're making efforts. I'm gbìyànjú. but it's against the management objective. The summary is I've been instructed to shut down this company. Sir? So, um, personally, tó bá di next week, when ní kí to resume sí branch ọ̀hún tí wọ́n Malawi. And, uh, ah, yes, sir. in fact, if it's Somalia, àǹtí ẹ fẹ́ I'm ready. Even if it's Iraq, let me just flow with this. Ah, ah, ah. You are not on the list. Ah! We actually have a list of those that are going with me. So, I'm um, sorry, Mr. Jaya. Jọ ẹ̀yìn eh, tó bá ti ṣetán pẹ̀lú lẹ́tà yẹn Sir, what about me, sir? About you? Yes, sir. Uh, I think we'll answer it. Uh, you have an answer for that. Èyí tá a Ah! Yeah. Koshi, my husband, I don't want you to cry. Please. We just have to do something. I don't know what we are going to do. Tell me what. I'm tired. You can't be tired. I'm giving up. You can't give up on me, Jai. You know that. You know you can't give up on me. Check out Lori, mommy. Now we want to go and see mommy again. That makes me feel less a man. You are not less a man. You are my husband and I love you. I can't even take care of you. Let's forget about that jẹ́ ká concentrate lórí bá ṣe máa fi òpin sí ọ̀rọ̀ rise and fall yìí that's the most important thing right now. We were. I feel like dying. God forbid you won't die. Come here. I die. Stop that. Come here. It's okay. It's okay. It's okay. wá tọ́jú sú mi ó tọ́jú sí mi tí bá yóò tọ́jú sí mi irọ́ ni mo pa o kíní dùn láàárọ̀ kó dalẹ́ kó di tán mi kí ló ń ṣẹlẹ̀ ṣé bí wíkẹ́ǹdì ilẹ̀ yìí wá síbi báyìí là ń jó là ń yọ̀ torí iṣẹ́ yìí kí ló tún wá dé báyìí. ṣèbí kẹtẹ́jì sọ́fì ọ̀la kẹtẹ́jì sọ́fì bí kẹtẹ́ gbogbo ọ̀bájì sọ́fì ni ìṣerú mi ọjọ́ monday ló tún lọ bí iṣẹ́ tán ní àti owó o àti promotion o àti iṣẹ́ gangan pàápàá gbogbo ẹ ti tán. ayé mi o irú kí lè lé ìbáyìí. ẹ wo ẹ mọ́mí ibi tó dé ibi tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí máa para mi. Stop saying this now. Wọ́n ṣe máa ma sọ́rùkọ báyìí. Ah. Why are you saying this? I'm, I'm ready to die. This we bargain for. I can't even take care of you. Ṣàbàgé fún rẹ̀ lè ẹ mami i'm ready to die. no no no no no rárá rárá má sọ bẹ́ẹ̀ mi tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn rárá. Ah. Eh? a máa wójútùú sí ni ọlọ́run a bá wójútùú sí solution la máa wá that is it èní eh? keteji sọfin ọ̀la keteji sọfin pójú eh? ò bá ti kete ó yẹ pójú ti ọ̀fìn pàápàá tí gbogbo ẹ̀ ń já sí wàhálà ìpọ̀ o ṣẹ́rí kì í bá yàn kì í bọ́mọ kó bá kínní kí ìyá yẹrí ni àtúngbìyànjú lọ bòmínà àtúngbìyànjú. Mommy, Bubu, Pastor, yes, no, it's not working for me. No, don't say that. I Okay. Ẹ ṣáà jẹ́ àlọ́. Fine. Ẹ jẹ́ ẹni sùúrù. Mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ síbi kan Do you understand? So I'm not interested in going. No, no, you have to. Please, I'm begging you, please. I shall have a solution to what you're This thing is not ordinary, I told you. It's not ordinary. tired. tired. ewúrẹ́ jákùn tí àwọn tà níwọ̀n àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn. wọ́n ní bá bàrùn mí níjọ́ tí ń sawó rẹ̀ ní ẹlẹ́ni tó rẹ̀ kú ní ẹlẹ́ni Ọ̀rúnmìlà ní wo èkúlé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ́ èkúlé ẹlẹ́ni ilé ẹlẹ́ni bẹ ní wọlé wọn. ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọmọ ní ṣíṣe ẹ wo bí. ẹ dákun àwọn méjèèjì tó jókòó ibo ni wọ́n ṣe jẹ́ sí yín. ọmọ mi ló jókòó sí ọkọ ọmọ mi ni. òkú ayé lásán tó rìn lórí èpè òun lọkọ ọmọ yín ẹ mọ̀ pé rúlà oríta òfìfo ìkàràgbá oríta òfìfo ọkọ ọmọ yín ò dúró kọ́ bá wọn jáwé túdé kò bá wọn jáwé túdé ṣe é rọkọ ọmọ yín tèmi ń wò lórí ìjókòó yìí bínú wáyé ni àbínú wáyé bí ẹni ọ̀daràn kádàrá tiẹ̀ tó sì yàn lọ́dọ̀ elédùn tó má rè ẹ gbádùn mi ìyá wa ó ní kó wọn gbáre láàárọ̀ kó sì gbàbànújẹ́ lọ́jọ́ alẹ́. Ah! bó ṣe yan tiẹ̀ látòdì ọ̀run nu. Ah, ah, ẹ wo ìyàn kúyàn nìyẹn o kó má bàa rí bẹ́ẹ̀ ni mo ṣe wá bí o ẹ jáná o bàbá torí gbogbo ibikíbi tó bá gbé dé tán bá láwọn gbà síṣẹ́ láàárọ̀ bó bá máa dalẹ́ a tún sọ pé wọn ò gbà mọ́ bẹ́ẹ̀ ṣe máa wá bá mi ṣe tó jẹ́ pé ire yìí ó máa jẹ́ tiẹ̀ bó bá ti ń rí láàárọ̀ báyìí kó bá kalẹ̀ torí pé kí ni ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ o bíire bá ti kàn mọ́ mi ó kàn òun náà ó kàn mí náà ni. ṣé eré mi tẹ̀wọ̀n yìí àwo ni mí mo mewé bẹ́ẹ̀ ni mo sì megbò mo gbọ́ sámù sámù mo mẹran jẹ bí ọmọdé ṣé ti gbọ́n tí n bá wá gbó fún yín ìyàwó ẹ mọ̀ sọ fún mi pé òkun náà tó ti ṣe pé mi mo bá yín sà ẹ gbádùn mi tí n bá sà ẹ mọ̀ sọ fún mi pé ọ̀jẹ́ ṣe é rí lúbúlúbú lúbúlúbú lúbúlúbú tó ń bẹ lójú ọlọ́run ibi ọba kùdé gangan ibẹ̀ ni wọ́n ń pè lóògùn àbújá kan sí lọ́rùn ọ̀pẹ o ìyá wa ibi téèyàn bá gbágun kebẹ̀ ni ó gbà sọ̀kalẹ̀ kò sọ̀rọ̀ mbẹ́. but mummy yes. you know i've been telling you this wípé àwọn kan tó ń ṣẹlẹ̀ sí mi just mere coincidence Mere coincidence for heaven's sake. Calm down now, Jaye. Why are you doing this? Oh, take it easy now. Ah. Ẹ eh, eh, eh, rò pé wọn gbogbo táwọn sọ wọn gbọ́. Èmi yẹn kàn sáré dá sọ̀rọ̀ tí wọn bá ti rídìí ọ̀rọ̀ ni. Sáré pé lórí pé mọ̀rọ̀ máa ń ṣe àwọn ẹ̀sọ́ pé kàn méjèèjì ọ̀bọ lẹ̀ ń bẹ̀. Ṣé ti gbọ́ gbogbo àwọn ọmọ tó ń bẹ lágbàlá mi pátá wọ́n ń gun ọ̀sẹ̀ fún mi ni. Ṣé ti gbọ́ wọn ọ̀ràn mọ̀ kankan sẹ́. Ìyẹn kọ́ ni wọ́n ń sọ. Wọ́n ní kí n wò pé gbogbo ohun táwọn ń sọ yìí náà gbogbo ẹ̀ ó dàbẹ́ ni kó jẹ́ kankan náà òun náà ń sọ wọn ò sọ pé ẹran mọ́ṣẹ́ ọ̀ràn ẹ mọ́ṣẹ́ ẹ̀yin kọ́ náà wí. ìyún lè díẹ̀ o yóò lè díẹ̀ o àmọ́ bẹ́ẹ̀rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbì kan tá à ń gbé ká bákèrègbè bá torí bodò òlò ló máa ń gbọ̀nà fún ẹ ní ẹ mọ̀ gbọ́ jìgbún jìgbún jìgbún akèrègbè òsì ní torí bodò kọ́mọ́rò mi bù jáde yóò bu díẹ̀ jáde yóò bu díẹ̀ jáde ìyá wa ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́mi wò yìí ọ̀rọ̀ wọn ti di ọ̀rọ̀ tẹ́tí ọ̀gbọ́n tójú ó tí ó sì nira fẹ́nu láti sọ ẹ fetí yín kò mí lẹ́nu. ẹ gbé tiwa ṣe rí bá ṣe ṣe ni pé àtọkọ sọ̀rọ̀ ayé wọn ni aráàlú ayé gbé fún wọn. what mummy what. ẹ eh, ẹ eh, eh, kò it's not bad. okay. you know what he was telling me ni pé we have to attend we have to lift him up a little bit. Mommy, she, yes. you've been coming to our house with water, me a drop, all those things. So what lifting do we need again? No, I, I don't understand. Ah, ah, Sorry, You tó to one leg. àjò ni, Ọlọ́run ò kájò, à ń gbàdúrà, à ń gbààwẹ̀ lórí yín náà ni ní gbogbo ìgbà. Àmọ́ àjò lélẹ́yìí, Ọlọ́run jẹ́ ayọ̀ nǹkan tó dá wa látòdì ọ̀run. Okay, mommy, so a máa ṣe nǹkan ni, right? Of course. Okay. Uh-huh. Mommy, we are going to do it. Thank you, Jaye, we are going to do whatever he says we should do. Uh-huh. Yes, we'll really? do whatever. Really? Thank you, my dear. We'll do it. That is it. Please. Kí ni wọ́n tún wí? Wọ́n sọ pé àwọn ṣetán gbogbo ń tẹ́ bá ti ní káwọn ṣe, àwọn máa ṣe wọ́n láwọn ti ṣetán ah, omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu owó sì gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké sẹ́ẹ̀tì gbọ́ ìgbóná gbóru lè yan jọ̀pọ̀ lọ tọ́bẹ̀ tutù awọ rẹ̀ máa ń yí tíkẹ́tíkẹ́ ni. sẹ́ẹ̀tì gbọ́ ẹ má lọ rìn mí níjà kí o torí tẹ ẹ bá rìn mí níjà kí wọ́n lè pé ọ̀sẹ̀ olódò abàfẹ́ wọ́n sì lè pé ọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ olódò abẹ́ẹ̀dínlógún sẹ́ẹ̀ bọ̀ pé ọlẹ́dúdú ojúgbà dùgbẹ́ndu inú ilé mi àyè ló ń gbé sẹ́ẹ̀tì gbọ́ we have to do what Baba asked us to do. no no We don't have to do it. We don't have to do this for heaven's sake. These people can be so mean. But Shay, what's the big deal in this thing? Ṣé bá ṣe máa bá lọ No, we, can, we will not remain this way because I know something for sure. Delay is not denial. So I can't do it. No matter what we are going through, we're going to push through. I know, but listen, Ọlọ́run ò kọ́ àjò now ìwọ náà ṣàgbọ́kàn tí màá yẹn sọ wọ́n ní kakọ̀ tẹ́ǹdì ni. no we can't do it these people can be so mean wọ́n lè ní ká lọ gé orí wa you know these people how could you even think of such. you don't even know wọn it is so. What am I ṣe now why you cooking it up why you preempting him just make up your mind and accept that I'm a she. then he can now proceed to tell us nǹkan to fake a she, so that our lives can be better than this. ká máa rọra ṣe ilẹ̀ abiyamọ lẹ lóṣù ká ó pa bóyá ọmọ rẹ yóò jẹ oṣù ohun ọwọ́ mi ò do má fi kàn kàn wá àtàyè bá lè nìyẹn ti wá. pé gbogbo ohun kí n tẹ́ ẹ bá fẹ́ ṣe fáwọn àwọn ti ṣetán. wọ́n ti gbà. wọ́n ti gbà. bẹ́ẹ̀ ni bàbá. Hmm. bẹ́ẹ̀ ni. àwọn tèmi ń wò yìí wọ́n ṣe tán àti. àwọn ti gbà. ìdí tí mo fi ń bèrè lọ yín ìyá wa ṣe é mọ̀ pé mo kọ́ a máa lápẹẹrẹ ibi tá a bá sì jagun dé tógun bá fi gbé níbẹ̀ náà ń pè lóde agbéni o ibi tá a bá jagun dé tá a bá yìí fọ̀kọ̀ lọ lẹ́bẹ̀ẹ́ ni wọ́n ń pè lóde ìfọ̀kọ̀ sẹ́ẹ̀rógun tí mo lọ kò gbèmí o ti lọ́wọ́ kan àbòsí nú ni o. Mm -hmm àwọn tí mò ń wò yìí sẹ́ lérò pé wọ́n ti ṣe tán igbó ọ̀dájú ni wọ́n ti mẹ́mi sáwó bẹ́ẹ̀ sì nínú àjálẹ̀ ni mo ti lọ rèé ṣètùtù rẹ̀ ṣe ti rò dáadáa. wọ́n là ti ṣetán. ṣe tó gbọ́ ó ní wọ́n là ti ṣetán eléyìí tí mò ń wò yìí ò tí ì ṣetán. Jaiye we àti ready. ok ok um, a ti ṣetán. Mm yìí ẹ ṣetán ẹ fẹ́ bẹ bọra mu tí yan gan ẹ ṣetán ẹ fẹ́ bórí ṣàjọbí papọ̀ tó sábà fòbì sẹ́nu sẹ́ẹ̀lì fẹ́nu kò lẹ́nu kẹ́gẹ́ jẹ. bẹ́ẹ̀ni bàbá. èwo ni ká tún máa gbóbi ok a ti a ti ṣetán. ẹ ti ṣetán mm. ìyá wa mm-hmm. ẹ̀yin ni mo kí mo ti rí pé ẹ ti bá wọn sọ̀rọ̀ ọmọdé náà wọ́n ti dọ̀dájú ọkàn wọn ti lé àyà wọn ti ṣe gbangba mm. ẹ kò wá sí nǹkan tó burú mẹ́ẹ̀ níwọ̀n gbà tẹ́ wá sọ pé ẹ ti ṣetán tẹ́mi náà sì ti rí páyà yín ti kí gbàgbà tó tọ̀ ṣe rí bàtà àlejò là ń lò hmm. tá a fi pilẹ̀ ọ̀rọ̀ náà. bàtà àlejò. Hmm. àlejò as in visitor. visitor hmm. a visitor's shoe. iṣẹ́ ti rí ìyá wa ọmọ yín tún gbèsè wọn dé o kí ni tó sọ bá fèsì tó ṣe. no mo sọ pé visitor is àlejò pé bàtà èṣù ẹ. ẹ ẹ láfi pilẹ̀ ọ̀rọ̀ tí ṣe wá rí tá a bá ti lo bàtà wọn èèyàn kéèyàn tá a bá ti lo bàtà rẹ̀ ìrìn tó yẹ kẹ́yìn orin kíkẹ́ fi máa ṣe làálàá owó káàkiri òun ni ọmọ ṣe fún yín ṣe ti gbọ́ ìrìn tó bá rìn ní ọmọ dowó ní ọmọ dọ́là fẹ́yìn tẹ́ máa ná gbogbo iṣẹ́ tó yẹ kẹ́yìn oṣù wọn máa bá yín ṣe ẹ̀yin lẹ́mọ̀ náwó rẹ̀ àlejò tó bá ti wá bá yín tọ́bẹ̀ etí ilé bọ́ bàtà rẹ̀ sẹ́nu ọ̀nà yín ẹ̀yin ẹ sáré pé mú bàtà ẹ̀sìn ọ̀tún rẹ̀ òun láàfin pèlè ọ̀rọ̀ títí yín. ìgbà tẹ̀tẹ̀ ni Patanika I was thinking Pamanikalo Burienyo or something. Wow. Like kill something. But now that it's not like that. Cool. But um Bakama Mubata Lejo. <laughs> That is ridiculous. Isn't that stealing? Kí ló pè é? Kí ló sọ? Oníbi ẹ̀ pàṣẹ pé àwọn ń jalè. Àwọn bá lè jọba kí àwọn káwọn mú bàtẹ́. Ẹyin má kó bàtà ní. Àwọn jalè nìyẹn. Nǹkan kan ti ń ṣe ọ́. Àwọn èèyàn ò fura ní bí nǹkan ọ̀bá mọ̀ sí ọ́ ṣé wàá mọ̀ pé àwòdì jẹun ìpè sanra ní sẹ́tà ṣe fún yín kèé lè kèé lè àwọn yín wọn lọ máa rìn kiri inú ayé wọn mọ̀ tán bá ti rìn kiri wọn tí wọn ò rójú tọrọ ara wọn ayé tí yín ó sì máa dà ẹ̀yin ẹ sá ti gbìyànjú pé àlejò tó bá ti bá yín bàtẹ́ẹ̀sì ọ̀tún rẹ̀ kò ní í wọ̀ lọ bí ọba ti wọ́ lọ ẹ̀yin ti dolówó. a lówó. ẹ lówó ẹ ṣe àní lówó èdè ògbógbó yẹn sọ pé ògbó bí wọn sàlóògùn ẹ sọ pé òye. ṣé ẹ rí bí ó kù sí ìkìlọ̀ ni o ẹ̀yin lẹ́sìn gbọ́dọ̀ kó kìlọ̀ náà dání torí mi àti yín la máa wo márùn tó bẹ́ńdì ọ̀rọ̀ yìí ṣé ẹ rí tí n bá ti ṣèpèsè bàtà tí mo sọ ohun tán mm. ìpèsè ajé tí mo fẹ́ ṣe fún mm. oníbàtà àlejò tí n bá ti ṣe fún wọn tán gbogbo ìgbàkigbà tó ṣàyí bá fẹ́ gba bàtà wọn gbọ́dọ̀ fún ni o kẹ́ẹ̀sì rí i pé ibi táwọn èèyàn ọmọ dábàtà jọ sí wọn gbọ́dọ̀ jìnnà síbẹ̀ mm. torí bó ṣàyí bá béèrè bàtà tí wọn ò bá fún nǹkan ṣe o kódà bó bá ṣe bàtà rú yín ló bá àsìkò jẹ́ àsìkò ìgbà náà òòsà ó gbà o. òòsà hmm? ó gbà o ẹ ràn ẹ fà wọn létí dáadáa o wọn gbọ́dọ̀ mọ ṣèpèsè bàtà àlejò fún wọn. wọn á ṣe wọn á ṣe ṣe ti gbọ́. ibi tẹ́ ẹ sọ dé ó ti yé mi wọn á ṣe máa bá wọn sọ ẹ ṣeun dúpẹ́. ẹni tó bá ṣẹ́gun sí gbá òun ló yẹ kó jèrè ọbẹ̀ o èèyàn tó bá sì sá ìlú bọ́ gbódò ń tọ̀hún ni ó jèrè ọkà ẹ jèrè àwọn ọmọ náà àmì àti tìyín náà ẹ fà wọ́n létí o. àwọn agbọ̀ wọn agbọ̀. ẹ mọ̀ pé alákọ̀wé náà máa yín alákọ̀wé ni wọ́n ó mm. sì lè mọ kàǹkàn kún nǹkan tá a ṣe fún wọn yẹn ọ̀rọ̀ mm. alákọ̀wé ò sí mẹ́ o bẹ́ẹ̀ bó bá kọlu yọ ya wèrè o. Mm. mo ti gbọ́ ǹdẹ sọ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. ọ̀dà báwọn ẹ ní bùrìbùrì báwọn dúdú ẹ̀sìn ẹ̀sìn ìyá wa ẹ gbọ́n tí mo sọ dáadáa o mo máa dìgbé bàbá ọ̀sán àlàyé fún wa onílé eléyìí bà àgbàgbà eléyìí ìgbà ìyábọ̀ pa abiyamọ ló tún fẹ̀ ìgbà kíní tó dorí kodò tí ò sunmi ìbè yìí tó dorí kodò tí ò sẹ̀jẹ̀ ìgbà kúlùkùlù sẹ́ àwọn ọmọ lóde sálú ayé ìgbà gírírí múlẹ̀ àwọn ọmọ lóde ìjẹsà mo dẹ́gbọ̀n olúkoro mọ́jọ́ kékeré kúnnukú gbogbo wọn ni wọ́n bá lórí. Hmm. mo rìn dẹ́gbẹ́ onígbàjámọ̀ ọ̀tàlélẹ́gbẹ̀jì àkàlàmọ̀gò gbogbo wọn ni wọ́n yọ gbẹ̀gbẹ̀ lọ́rùn ìnájọ́ oníṣọ̀tì lórúkọ sí adams àbígbò gbẹ́nu gbọ́ fi gbòsèlú lórúkọ sí oníṣègùn àti òrùfò langba langba langba lórúkọ ẹ̀yìn ìgbàgbé ẹlẹ́yẹ ẹ̀yìn lẹ́yẹ tó ró mọ̀gàmọ̀gà hmm. ẹ̀yẹ mọ̀gàmọ̀gà tó ró àfijọ́ ẹyẹ tó jẹ nígbà gboko gbólógbẹ̀yà jẹ fọ́ọ̀mù ènìyàn mọ́ mi ẹ̀rọ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n torí pé kíní mo dẹ́gbọ́ olúkọ̀ọ́dọ́ mọ́jọ́ mo rí kékeré tó lókun tí ọ̀pá lórí mo rìn dẹ́gbọ́ onígbàjámọ̀ n ò rí kékeré àkàlàmọ̀gbò tí ọ̀yọ́ pẹ̀pẹ̀ lọ́rùn. mo délé lérè lérè bá mi sáré mo délé aláyọ̀ ayọ̀ ni wọ́n bá mi yọ sẹ̀sẹ̀ mo délé àgbọn mi rẹ̀ gómi tó ti gbé bàbá mi ọ̀rùn mi là níyà wọ́n ní kí bàbá ọlọ́rin rọtí wá ọ̀rùn mi lọ́wọ́ olówó lọ́wọ́ wọ́n ní kí bàbá lọ́rẹ̀ gbà mí ọ̀rùn mi lọ́wọ́ gbọ́dọ̀ gbà mí ó ní nítorí pé kí ni nígbà olúkókó jogbo ìgbà olúkókó jogbo ìbẹ̀lẹ̀ ti báwọn ẹlẹ́jẹ̀ sèmúlẹ̀ ẹjọ́ kìíní àná òsàn lọ́rẹ́ gbùngbùlùkú òsàn lọ́rẹ́ gbùngbùlùkú yáyọlá ọyá wò mí re ojúkòrò àgbọ̀dọ̀ ojúkòrò jà níbèsí àwọn ló tu ibẹ̀ lónìí ìwádìí kò ní dọ̀la yàrá kò ní gbẹ̀kùn kó tó lọ wọn gbàgbá tó bá jẹ́bẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fẹ́ jẹ̀wẹ̀ èmi mo sọ bá fún ọ òsàn lọ́rẹ́ gbùngbùlùkú yáyọlá lélẹ́yìí ọbẹ̀ rájẹ́ gbé ó sì fẹ́ rí gbàlò ọbẹ̀ máa yí nínú owó ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ àbíbò ni. látòní lọ ó ti di ọlọ́lá ó ti di ọlọ́rọ̀. ọjà gbélé lọ. gbà. ogbona gbàgbọ́ lẹ́mọ́ tí wọ́n gbé àwọn ìdàlú ti sọ gbogbo náà ní wọ́n ju bàbá mi ọ̀sán lẹ́rẹ́ gbogbo olùkú lọ sọ sọ òtútù òtútù òtútù ọ̀yà máa mú mọ́ra máa mú mọ́ra ṣé wọ́n mọ̀ pé ẹni tí ọba jẹ gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ ni mo sì sọ fún ọ náírà kó tó di pé mo mọ wá bí mo nígbò ọ̀dájú lèmi ti lọ bá wọn sawo inú àjálẹ̀ sí ni mo ti bá wọn ṣètùtù rẹ̀ so ti gbọ́ ikú tó sí níhùn kéé jẹran ẹ̀jẹ̀ ní kú mu ẹ̀jẹ̀ ní kú mu ọjà gbójú sókè kó wò mí ojú èmi rẹ gbọ́dọ̀ ṣe mẹ́rin ni sọ pé ọ̀sẹ́ olódò ńlá bàfẹ́. ọ̀sẹ́ olódò bàfẹ́ ìjẹ̀nẹ̀kẹ́ ìjànàgẹ́nà lódò abẹ̀jìlógún ọ̀rẹ́ dúdú ojúgbà nìkan jágbára owó nínú ilé. ẹni tó ní kó ṣe ká tó ṣe ká ìka bẹ nínú ẹ̀tẹ́lẹ̀ ní láti ṣe ohun orí ò dá. akọrí kọjá oníṣẹ́ ìbí òfò lórí òfò àsọ̀bàtà. yan mi ò mọ̀ kádàrá tí mo yan mi ò mọ̀ ooo tí mo yan mi ò mọ̀. Rasheed Rasheed. Um, Anjade. Um, I don't want to see miscreants in this house, okay? Miss? Miscreants àwọn pàrọ̀pàrọ̀ ibi tiẹ̀ ló ń ó tiẹ̀ ti yé mi bó ti sọ yẹn do you understand? mo ò rányàn wá síbí báyìí o mo fẹ́ ràlejò nínú ilé mi. then you wash the other car we are going out with the white car. yọ. so you wash my own car. ọ yọ. all right then. ọmọ dáadáa tiẹ̀ ni bọ̀ má sọ mi jònírọ̀ ọkọ máa ń ṣe bí olórí burúkú ń gbà mí. Let me just what I'm, what I'm spending my money on. Thank <laughs> you. ọ̀rẹ́ tí mo dúró yìí kẹ́ ààrẹ gbà mí màmá ìtú mi jẹ́kẹ̀ ah, lórí ah, ah, mi jẹ́kẹ̀ rèé jẹ́kẹ̀ rèé am I dreaming? JK! Jọkẹ́! ẹ mo fẹ́ sáré dé junction bẹ́ẹ̀. junction bo wọ́n mọ́tò wọ́n mọ́tò ah jẹ́kẹ̀ kí ló dé. owó owó urgent. jẹ́kẹ̀ kí ló ṣẹlẹ̀ i don't want to know i don't want to know. ẹ máa bọ̀ máa bọ̀ ha jọkẹ́ wo mọ́tò ṣá wọlé wọlé wọlé gbà mí jẹ́kẹ̀ lóun ṣàánú kẹ̀. ó ga ọ̀rẹ́ mi. Ah, ah, mo ṣáà ń sọ pé ojú ẹni tí mò ń wò yìí ojú ẹni mímọ́. ojú mi ni ojú mi ni ah, ojú mi ni ojú mi ni. It's so um, good to see you. Eh, o ṣé. O mi. Ojú mi ni o, ojú mi nìyẹn o. Ah, o mi kó wá sí ilé ńlá báyìí. Ah, kó wá àdúgbò ah, ọlọ́run. ọlọ́run máa wọn àdáyé náà wá kọ́. ó travel. ọ̀ṣẹ́gun ni ah, ó ti wá dapò mà ní bàjẹ́ mọ́kẹ́ i'm very happy for you abẹ́yìn náà kọ́ ni ó ló máa tóbi kò máa sí bí òṣèlè dá fẹ́ dà o. but kò yé mi jẹ́ ká fọwọ́ tí wàá yẹn lẹ̀. ọ̀rẹ́ mi like i don't understand kí ni nǹkan tó sọ kó ṣẹlẹ̀ gangan gangan because jẹ́kẹ̀ẹ́ tí mo mọ̀ kọ́ lélẹ́yìí o jẹ́kẹ̀ẹ́ tèmi mọ̀ tó jẹ́ ọ̀rẹ́ ti tèmi òun kọ́ ni mò ń rí wájú mi yìí o. ẹ ọ̀rẹ́ mi o kọ́lọ́run kó má kọ̀dé àìmọ̀ṣe sí gbogbo wa ni. àmín àmín. Hmm, àìmọ̀ṣe ló dé bá mi ọ̀ọ́ká pè ní àṣìṣe mo kàn ṣàdédé ṣe bísíǹsì fifty million ni. màámi kankan náà la jọ ń sọ ẹ̀yin ni kẹ́tọ́ àti understand títí mi àní mo ti láwọn èèyàn tí mo fẹ́ kó gbogbo owó ọwọ́ mi fún right now àwọn iṣẹ́ mi tó dẹ̀ wà lórí omi ẹ mọ̀ pé mo sọ fún yín pé wọn ò tí ì wọlé pé kẹ̀sì máa fàdúrà ràn mí lọ́wọ́. nǹkan kan náà la sọ màá mi i don't have it mi ní ah, ah, ṣé two hundred thousand lẹ́dẹ̀ẹ́ sọ bí ìgbà tó yẹ kó bóyá ọmọ kékeré owó ni màámi àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ mi ti wà lórí ìjókòó mi ì lè rí fifty thousand fún yín two fifty lọ́hùn lọ́hùn mọ́mí ìṣẹ̀fẹ́ gbọ́ mi ì lè rí ten thousand naira fún yín tí a bá wá ṣe ilé ìtàn tó bá wá dé mi ò má ìdẹ̀ iná mọ̀ pé màá wá rí yín nà kí ló dé tẹ̀yìn insist báyìí a ní okòwò tí mo fẹ́ fowó ṣe he is looking at me right here kò sí o mo ti gbọ́ máa pè yín má mi máa pè yín padà ah ẹ má bínú jàre. yes ma àwọn ìyá wa they can be stubborn at times ah owó tó yẹ pé tó bá béèrè lọ́mìí mi pẹ́ báyìí kí n tó fún wọn èmi náà dẹ̀ ní ìdówó láti fi ṣòwò wọn dẹ̀ fẹ́ understand. pẹpẹlẹ jàre ìyàwó ọkùnrin ẹ ṣe gan mo dúpẹ́ mr adébáyọ̀ ti ní pé kì máa expect yín aláàjì náà dẹ̀ ti ní pé there is no problem wọ́n wá ní pé ẹ̀yin méjèèjì lè máa travel ní pé sọ àwọn fẹ́ kí n mọ àwọn tó máa gbé ọjà mi gangan gan oní there is no problem fàtí má rẹ̀yìn méjèèjì ṣẹ̀rẹ̀ àwọn méjèèjì tí mo ti mọ̀ tí mo ti mọ̀ yẹn wọ́n ti tó mi because mímì máa ti rẹ́yìn àti mo ṣá mọ̀ wọ́n you understand ẹ ṣe gan ni and thank you for coming. madam mo fẹ́ sọ fún yín pé there is this special grace on you òun ló jẹ́ ká connect oh, bẹ́ẹ̀ni I want to believe Alaji has told you a lot about us. Yes, he, he, he actually told me so much about you. Kò ń ṣe iṣẹ́ tá a ṣe bẹ̀rẹ̀ lénìí o, a wà lẹ́nu iṣẹ́ yìí ti pẹ́. Ṣé rí within two weeks, àtọ̀jà yín, àtowó, gbogbo ẹ̀ lẹ́ máa gbà tí kankan ò ní dì kan am I so happy? <laughs> Eh, ẹ ṣe. Um, madam colleague mi ti sọ everything within two weeks ọjà yín máa kàn yín and ojú owó everything lè máa rí as you can see ẹ wo ẹ wo ẹni mi. àǹtí tí n bá rí gold mo mọ gold dáadáa so i i i i see it bó ṣe mọ̀ wípé ẹ̀ẹ́mí eh, gbọ́dọ̀ parọ́ fún yín ẹ fi mí lọ́kàn balẹ̀ you cannot imagine the joy that I have in me ah ẹ mọ̀ pé iṣẹ́ tó bá delicate bẹ́ẹ̀ kéèyàn dé réèyàn tó máa báyàn ṣe láìsí làálàá kòókòó jọ̀ọ́jọ̀ọ́ ẹ mọ̀ it's it's uh, another blessing on its own ẹ ṣe gan ni mo dúpẹ́. madam ẹ tọ́ wa o ẹ rí pé rere ni. ẹ̀yin máa gbọ́jà lọ fún anybody mọ́ àwa gangan báyìí àwa máa gbọ́jà fún. i'm glad yes. thank you very much ẹ jẹ́ kí n pe ọmọ kó wá bá mi ṣe ní àlejò ẹ ṣe gan ni thank you very much. àìná àìná. ọ̀rẹ́ mi ṣe bí mo sọ fún ẹ pé ó máa pẹ́ dé ṣe bóun ni ò tí ì dé yìí sìn ṣé o máa ti bàtà títí bàtà ti jókòó sílẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo níbi tí mò ń lọ ayé ẹlẹ́nu sí pé máa dìde máa gbé bàgbé màmá lọ síbi tí mò ń lọ because ibẹ̀ yẹn wà very very important ju ti ẹ̀yẹn lọ. jọ̀jọ̀ kánjú wáyé mi. mi ò kánjú wáyé bọ̀ ó mọ̀ pé mo níbi tí mò ń lọ. òkè ní sùúrù ní sùúrù màá tó dé nsìn mú ṣáà lẹ́ẹ̀kan ó sọ fún mi pé òun ti ń bọ̀ màá tún pè ní ìsìn má wọrí ah, kí ló ń pọ́n lójú. bravo ọ̀kẹ́rẹ́ yín jọ kún. àdán yín jòbẹ̀ ológì ni wàá jọ ògbó a ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ a ìṣẹ̀lẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ ṣe ẹjọ́ mi lójú lẹ́ni. nice one ìṣẹ̀lẹ̀ ṣe nice one nice one ẹjọ́ mi a. bàbá a aláì ẹ ti sọ fún wa ẹni ká gbé bọ́ọ̀dì tán ó yẹ. ṣe rí ọjọ́ àbókí wa ó ti pẹ́ nínú eegun ẹ mọ̀ náà gàǹbarí wa dẹ̀ jẹ díẹ̀ ló bí kẹyìn tó pọ́n ókè ẹjẹ ẹjẹ ń gbé yín débẹ̀ ṣẹ́rí gbàtà dọ́dọ̀ ẹ̀ tán ókè mo tún change pattern mo wá sọ̀rọ̀ àmì di corporate mọ̀ lọ mo á madam ṣe rọjà yín two weeks owó máa jáde ọjà tún máa jáde ṣòro ẹ̀ ń ṣẹlẹ̀ ní kówó jáde kọjá jáde iron lady Jala sí nọ́mbà tó bá. jẹ́ ń gbọ́. bàbá bá ṣe débẹ̀ báyìí woman yẹn fọ ni mo wà sórí mo wà sọ́rùn ẹ̀yin náà trust me now ohun tí èmi ayọ̀nì bá dáwọlé ó máa ń jẹ ni ẹran tí ọkà mi bá fẹnu sọ ẹnu ọkà tèmi ayọ̀n lèdì ló máa kú sí. òótọ́ ló sọ òótọ́ rẹ ẹjọ́ mi ẹjọ́ mi ìṣẹ̀lẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ ṣe nice one nice one. bẹ́ẹ̀ni baba woman yẹn ló ń pè. gbé kó fi sí spíkà á fọ. Hello. Hello. inakwana kwana? Ina gajiya? Ní bọ̀bọ̀ tó ń sọ Yorùbá sí, ó ti ń sáré sọyọ Hausa. Ká ṣáà máa ṣọ́ra. Ah, ni Nakwana? Hello. JK ló sọ̀rọ̀, jeke baba ah, Ẹ Alájì, Alákìjì JK ló sọ̀rọ̀. hello mwaji wahala Charlie, wrong number, wrong number. Ṣáṣì. Àbí ṣé wrong number ni wọ́n pè It's the same number But àbànà what What's going on? Halaji. èwo ni náà kwana? èwo ni nágèjì à èwo ni iṣẹ́ láfíà ni èyí láfíà dá or whatever iṣẹ́ haúsá ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣé bí jẹ́kẹ̀ lẹ́ bá sọ̀rọ̀ aláàjì aláàjì ó dàbí pé wọ́n ti gbà mí ó dàbí pé wọ́n ti gbà mí kọ́lọ́run má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run má jẹ́ pé wọ́n gbà kọ́lọ́run má jẹ́ kó jẹ́ pé wọ́n gbà mí ni. kò lọ́mọ́ wọ́n ti gbà mí. wọ́n ti gbà mí yé àwọn pípù ti gbá mi àwọn tí kú yìí wọ́n tún padà wá gbá mi. ọwọ́ bá ele ọwọ́ bá nọ́mbà ti jábọ́ lára ẹ̀ kò ní í mú kẹ ẹ bèè lọ́wọ́ mi kúrú fọ́múlà wo lẹ lò. àbá ẹ já wa tán náà a gan. fọ́múlà gf plus one òun lẹ lò yẹn. fọ́múlà gf plus one. nẹ́ẹ̀sì iṣẹ́ máa já yín sànàdà fọ́múlà ẹ mú nǹkan lọ bá a nǹkan tí wàá lu ni bá máa gbé nǹkan lọ́jà rí. wọ́n ti gbá mi ni no no no no no no no wọ́n gbá mi fifty million naira wọ́n gbá mi ni wọ́n gbá mi ni èmi náà ti ń wò ó èmi náà ń wo gbàtọ́ ti sọ nákwana nágèjì àláfíà ìjọ ìgbà wo ni mo da haúsá ìgbà wo mo bẹ̀rẹ̀ sí ní báwọn haúsá deal adébáyọ̀ adébáyọ̀ and I was I was asking him mo béèrè mo ní Adébáyọ̀ have you done business with these people before he said yes he said yes many times. àwọn owó tí mo fi wá fifty million naira torí mo mọ àwọn tí wọ́n introduce mi síṣẹ́ yẹn I know them mo dẹ̀ wo pé ah ńgbà tó ṣe kó bóyá mo jalè legal business ni mo ṣe bí mo ṣe wá àwọn tì nìyẹn àwọn tí mo wá lọ yáwó lọ́wọ́ ẹ̀ tí mo fi ń wá tí mo fi tọrọ wá náà kọ́bọ̀ ìyá àwọn tí mo lọ yáwó lọ́wọ́ ẹ̀ bọ́n ṣe dé lójijì nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé mọ́tò àwọn fẹ́ gbalé àwọn fẹ́ ṣe ìgbà tó yá ó di court case mi ò wá mọ ibi tí mo lè yà sí mọ́ gbogbo àwọn èèyàn tí mo ṣe lóore gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní gbogbo wọn ni mo pe including your own line but your life wasn't responding so mi ìdẹ̀wà mọ̀ nǹkan tí mo lè ṣe mo kọ̀ wípé ẹ̀wò gbogbo tẹ ba. fẹ́ gbà ẹ̀ at least kílẹ̀ ayé mi yìí kó ṣàti ẹ̀wà okay because tẹ́mi bá ti wà báyìí ìrètí ń bẹ bí mo ṣe dára ìlú wa nìyẹn o obìnrin kan ni mo tún bá pada wá sí èkó ṣá. ẹ̀mí wá fẹ́ fi nǹkan kan dá ìlú jùlẹ̀ sórí yorùbá ní ẹni a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ní gbogbo ohun tó ṣe fún mi lọ́jọ́ kìíní àná safe keep ló wà ẹni tó bá ti lè domi síwájú ó máa tẹlẹ̀ tútù bó ṣe wà yẹn kíyèsẹ́ mo máa mú bí gọ́ọ̀mẹ̀ntì wọ́ọ̀kì ni kárakára ni mo fẹ́ fi ṣe ah! ó máa ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ you are rising up again. hey, ah, eh, don't do that don't do that up stand up stand up má ṣe bẹ́ẹ̀ ah ndé ndé ndé ndé ndé àní dìde sẹ́ ah, ah má ṣe bẹ́ẹ̀ dìde dìde dìde dìde dìde ah, mi ò gbà pé o tó ṣe fún mi come please sit down. ọmọ yìí ó dáná yẹn kíá o má fi tiẹ̀ dá mi dúró ebi pa wá o ká jẹun kíá. just don't talk about má ti jà sọ má ti jà má ti jà mi. màmá mi màá wọn láwọn ọmọ mi níṣẹ́. máa wọ dáná. aláṣẹ lórí wa àṣẹ tẹ̀lé pa fún wa òun náà lè tẹ̀lé àmọ́ kí ni nǹkan tó dé tí ẹ fi sọ wípé ọ̀dà àti wa ti dèwọ̀ fún wa láti dé wọ́n ní kí ló ṣẹlẹ̀. ẹ mú mi ẹ ṣàlàyé fún wa tó bá jẹ́ pé ó ní any form of misunderstanding tó ti ṣẹlẹ̀ láàrin yín ni ẹ lè sọ fún wa a kéré ju ìkan náà dé ni wa tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ pe sista mi láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ síyá ni ìyẹn náà bẹ́tà pọtẹ́lẹ̀ ìtẹ́wá ní ká má lọ síbẹ̀ iṣẹ́ ló ń dàbíi pé ẹ fẹ́ fọwọ́ ara yín sẹpẹ́rẹ́tì nǹkan tẹ̀ kó jọ because bí òṣùṣù ọwọ́ ni gbogbo wa ṣe rí ah, ó má dẹ̀ lọ dí pé a máa túká kò dẹ̀ dáa. no don't say that tí ò bá tí ì lówó lọ́wọ́ ẹ̀ ní mọ̀ wá ẹ̀ wọ́n sọ bá lówó lọ́wọ́ lẹ máa mọ owó èèyàn tó jẹ́ ní tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ọkọ ẹ̀gbọ́n yín mi ì fẹ́ kẹ́ máa lọ sínú ilé yẹn kẹ́ máa lọ ṣe wọ́dọ̀wọ́dọ̀wọ́dọ̀ mi ò fẹ́ jà torí tó bá bínú tán <laughs> mi ìwà nífẹ̀ẹ́ ọkọ tó máa dá wàhálà lẹ̀ láàárín ẹ̀yin àtẹ̀gbọ́n yín pẹ̀lú ọkọ ẹ̀ òun ni mo ṣe sọ pé kẹ́ máa lọ bẹ̀ kì í ṣe bíi ti pé bóyá nǹkan kan àbí mm-hmm, ẹ má lọ. ẹ ilé ìtẹ̀sọ̀ ìdá ṣùgbọ́n a máa mọ̀ wọ́n ara wa. wọ́n ní mi ò fẹ́ kẹ́ ẹ lọ síbẹ̀ ẹni tí tẹ bá fẹ́ àti ìyá fún mi that ilé ìjọba jẹ́rìí pé bá ṣe máa gbà máa kọ́ wá fún mi àbí kẹ́bí mi máa fún mi that's mo ní fẹ́ kí n mọ̀ kọ́ tó ń yàn tó tó fi kọ́ ilé ọ̀sán tó ń tó mo wà fún níwà ní jẹ́rọ̀jẹ́ rẹ̀ àǹtí mi lélẹ́yìn wọ́n mọ̀ wọ́n àti wọn wọ́n dẹ̀ mọ ọ̀rọ̀ ọkọ tí wọ́n fẹ́ wọ́n máa mọ bára wọn èmi náà dẹ̀ máa mọ bára mi mami ẹ wò ẹ jẹ́ ká lọ. ẹ máa lọ ẹ máa lọ. ṣé nísìnyí tí wọ́n lówó lọ́wọ́ tán làwọn á ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ọ̀dọ̀ àti wá dìwọ̀ fún wa. ìfẹ́ rí ẹ bẹ́ẹ̀ ẹ̀wù mọ́ mi á máa lọ. káti ọ̀ sọ pé a kò lọ ah, síbẹ̀ mi sọ pé mo ní tẹ bá ní pé ká má kò lọ síbẹ̀ at least ká má lo weekend ká má. ẹ má kò lọ bẹ̀ ẹ má lọ bẹ̀. ó jà sẹ́pọ̀. lójú kòkòrò. ẹ ṣáà máa sọ fún wọn kó máa sẹ́ǹdì nǹkan. ẹni tẹ bá fẹ́ tẹ bá ti pẹ̀ gbọ́n ni á sẹ́ǹdì tó bá jẹ́ tó bá wà lọ́wọ́ mi fún yín màá gbà padà lọ́wọ́ kò ṣe kọ̀ọ̀kan. ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n mọ nǹkan tó ti tọwọ́ bọ̀ láti wá sílẹ̀ bẹ́yẹn èèyàn tó lówó tó yẹn o i'm not ready to share in anybody's problem. are you for real baby listen if you were not my husband mo mọ nǹkan tí ìgbà ti sọ fún yín sí yìí this is a woman that assisted us that stood by us when we had nothing so nísìnyí tó ti ní problem nísìnyí ló mọ̀ pé bóyá ó lọ tọwọ́ bọ̀ nǹkan àbó lọ ṣe nǹkan kan ló ṣe ní problem are you mocking her in a predicament is that what you're doing. you know what we went through before we could get this. <gasps> baby don't say that don't say that where are your human feelings we need to assist her she's down she's broke she's out rántí o rántí o gbogbo nǹkan tájọkẹ́ ṣe fún wa nígbà tá à ń ní nǹkan tá à mọ ibi tá fẹ́ gbà tá à ń ní gbogbo challenges táwa náà nígbà yẹn do you remember. kí ló ṣe jáyé yé wọn mi ti ṣaláìsí yé kí ló dé. jẹ́ kí ìjọ torí lọ dárí jí mi ọ̀rẹ́ mi mo ti ṣe é. ṣèmi kẹ nígbà wo. owó tí mo gbà lọ́wọ́ ẹ lọ́jọ́ yẹn you hmm. remember the money tí mo wá yá lọ́wọ́ ẹ. five million. tí mo ní mo fẹ́ fi ṣe business. ẹ eh, ẹ eh, yes yes. yes. mo tún fẹ́ pé mi ni mo fẹ́ lò. yes I didn't use it. I gave it to Jaye to do a business. at Àtowó àtèrè orí owó mi mo bí Jaye ṣe ṣe ṣe ni gbogbo ẹkú sọ̀nà bí efi. I don't even know what's wrong with Jaye mi mo tó to ṣe ọmọkùnrin yẹn. Kò sí ìkọ̀kọ̀ ti Jaye ma fọwọ́ sí báyìí tó máa yọrí sí rere. Ọ̀rọ̀ ẹ ti sú mi. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ pa mí sílé má pa mí síta. Má dá padà. Just give me a little more time, please. Tọ́míwá inú ẹ̀ dẹ̀ ń bí mi inú ẹ̀dẹ̀ láti inú ikùn bí mo ṣe ń wo ẹ yìí inú ẹ̀dẹ̀ ń bí mi inú ẹ̀dẹ̀ ń run mi torí tó bá kí tí ó bá kí n ṣe wípé ó jẹ́ bó ṣe jẹ́ ni mo mọ nǹkan tí mo lè wù níwà wọ́n ní mọ̀ ọ̀rẹ́ ẹ̀fọ́ rẹ̀ mọ̀ wà fọ́ níwà ló ń jẹ́ ọ̀rẹ́ mọ̀ rẹ̀ kí là ń bára wa ṣọ̀rẹ́ fún kí là ń bára lọ ṣọ̀rẹ́ fún for crying out loud ah mo kọ́ five million naira fún ẹ o kọ́ fún jayé kọ́lọ́ fi ṣe business so what, what, what is wrong with that ṣé bá kọ ẹni owó tí mo bá fún ẹ owó ẹ owó ọkọ ẹ owó ọkọ ẹ owó títí ẹni nígbà tí mo dẹ̀ fún ẹ lọ́jọ́ yẹn ohun mi ò sọ pé èèyàn kan ni kò lò I just gave you the money so that I, I, at least I can do something as a friend to to help you kí wọ́n lẹ́nu tó wá sunkún òṣì sí mi lọ́rùn ó dẹ̀ jẹ́ kí n máa rò pé nǹkan kan ti ṣe jayé mo ti rò pé bóyá mọ́mí tí wàá padà wá ṣaláìsì àbí ṣoṣo wa òkè ó dẹ̀ ń dẹ́rù bà mí lórí èlò five million naira are you kidding me? ìjọ tó bá ti lọ́rẹ̀ẹ́ tó ti lówó tí ọ̀rẹ́ ò ti fi mọ̀ ẹ́ níṣẹ́ ni kò tètè ya ni ti sì ẹ́ sọ́tọ̀ because ọ̀rẹ́ èèyàn bá ti ní i believe when your friend have you you, should i mean it should share with you please sit down kó mú nǹkan àyà ah, mi dẹ̀ ti já lórí kíni five million naira ṣé torí náà ló ṣe rí bó ṣe rí èmi náà wo bó ṣe wọlé ẹ̀rù tí ń bà mí. no wonder you have been broke for so long ó dákẹ́ síbẹ̀ ó ń ṣe pé bóyá máa bínú máa bínú kí lẹ́yìn bí mi nínú ọkọ ẹ ọkọ ẹ ṣe ẹ ó ṣe kó kò dá nìyẹn á tún tún ṣe again mi mọ irú jákujàku yẹn ṣebí jọ yẹn mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní mọ́tò ló fẹ́ ìṣojú ẹ̀kọ́ mo ṣe fáwọn èèyàn lé ni mo ń fún wọn mọ́tò mo ṣe dáadáa fáwọn ènìyàn so how much more my friend my own friend i want to do more ìwọ ló ló jẹ eré ẹ tán gba five million naira ń bú sẹ́kún ṣé fcmb ṣe ni. yes. yá bá mi pe nọ́mbà again fún mi nínú account number please. Um, twenty. baby remember remember now. We're not wanting now. she tried for us i mean she has done so much for us oh Kole, did dédé turn your back on her a friend in need oh, is a friend okay, indeed. okay okay okay okay i've heard. really. Mudetiba. Okay, um, so you write me the check, I give it to her in the morning? No. Yeah, yeah, yeah, yeah, let me know how to give it. Ah! Where are you going? Won't you give me something for that? I gave you something! Love you, baby. Love you, baby. Ah. kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ ooo. kọ́lọ́n kó bá a dúró tì. aláwọ̀ àmì. kọ́lọ́n kó bá a fi yín lọ́kàn balẹ̀. àmì. ẹ̀mí gúngùn àlàáfíà àìkú gbálẹ̀ ọ̀rọ̀ kọ́lọ́mọ̀sá àjọgbọ́n fún yín. àmì. wọlé alá ọwúlá. wàlá kúwọ́tà ilà abilali alila azim. àbá gbogbo akitiyan yín pátápátá là ń rí gbogbo bẹ́ẹ̀ náwó sínú mọ́sálásí ọjọ́ alágè ọjọ́ owó epo ọjọ́ pé ẹ̀yin àfàtẹ̀wà mọ́sálásí ẹ gbà ẹ pín kínú yín ọmọ dùn kẹ́lẹ̀ bá máa ṣàdúrà fáwa náà gbogbo ẹ̀ là ń rí wàláì àbí afáànúré ni ẹ̀rọ tí n bá parọ́ ẹ̀rọ àpẹja mi o gbogbo ẹ̀ là ń rí wàláì à ń rí gbogbo ẹ̀ là àmọ́ àfà ẹ má bínú tí n bá sọ fún yín pé láti jọ́tẹ̀ tí mú oríṣiríṣi nǹkan wá mọ́sálásí. wàláhì kò tẹ̀ wá lọ́wọ́ rí wàláhì kò kàn wá. àfààní lónìí. náà láti tó àfààní tí mú nǹkan wá mọ́sálásí. ṣé wọ́n wọ́n wọ́n pín nǹkan yín rí. wàláhì kò kàn mí. tán bá pín nǹkan yín ẹ̀dá sọ. wàláhì kò kàn mí. tẹ́ bá parọ́ tọ́lọ́wọ́ wà nídà wàláhì kò kàn mí. kọ̀kan wá àkànpé tí gbọ́ lásán pé wọ́n mú oríṣiríṣi nǹkan wá mọ́sálásí dì. àbọ̀ ilé mi àtàkọ́ àwọn olóyè wa pé àwọn àtọ̀dọ̀ fi wa kọ̀ pé lónìí gbogbo ibikíbi tẹ̀ bá ń pè agbọ́dọ̀ wá ń délé òun làbí ní ká wá yín kan. kò jù bẹ́ẹ̀ lọ. àfà ká ṣáà máa ṣe dáadáa. Hmm. ṣe é rí àwọn owó díẹ̀ tí mo fi ránṣẹ́ yẹn kò ń ṣe pé kí ó lè tẹ̀yìn lọ́wọ́ kí iṣẹ́ tí èdò àgbélé wa lọ́wọ́ kó lè máa tẹ̀síwájú. ó ní mo fi ṣe. Allahu Akbar. àfa ìmúnú mi dùn tọ. bẹ́ẹ̀ ni ṣe rori o gbogbo olówó kọ́ ni máa rori bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. àfi ajẹmọ́fẹ́ ayọ́ ni gbogbo àwọn olówó tó wà láyé ní ìsìn ẹ̀yin mọ̀ pé ẹ ti jẹ ẹ ti yó ẹ wá fẹ́ yọ nù tẹ ẹ ní kẹ fáwọn mọ́sálásí gbogbo yín gbogbo àwọn olówó kọ́lọ́mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mi àánú tó ọlọ́run bá fi sí lójú ọlọ́run níjọ́ sàn kó. àmín àbákàrí muhammad sallallahu alayhi wa sallam. àbá torí tó jẹ́ àbá gangan lélẹ́yìí o ẹ wò àbá mi lóyún èmi làbá ni àbá wò pé ntọ́lọ́run bá fún yín ẹ ti fi ń ran mọ́sálásí lọ́wọ́ ntàwa náà ni ó wù wá ká fi ràn yín lọ́wọ́. wàláhì àbá wò pé ká wá tọrọ àyè bẹ́ẹ̀ bá lè fún wa láàyè níjọ́ àlàmísì káwa máa sọ odidi alukurani kalẹ̀ yá yìí wàhálà inú mi ó dùn inú ọlọ́run gan ó sì dùn kẹ́ẹ̀kan yọ̀ǹda wa ní every thursday káwa máa sa kurani níbi ọ̀tá níta torí ẹ̀ wá nù àfa. àfa ẹ̀yin gan mọ̀ wípé àdúrà ló ń gbà agbára kọ mo fọwọ́ sí mo fara sí. Allahu Akbar àfa ẹ fọlọ́ láyè Allahu Akbar ẹ fọlọ́ láyè Allahu Akbar ha alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin àwọn kọ́lá ẹ fọlọ́ láyè ẹ ẹ mọ bọ́lọ̀ ṣe kàrámà alukurani ni ọlọ́run tí yẹn bá gbé alukurani sórí àpáta àbórí òkè òkè náà fọ́ òkè náà sàn án àrà ọ̀zẹ̀ oríṣiríṣi nǹkan ni ó ṣẹlẹ̀ alukurani kì í ṣe tí wọ́n fi ṣeré wàláhì tí yẹn bá ní tí alukurani bá wo ha olúwa rẹ̀ ó sì máa jẹrà láyé wọ́n gbọ́dọ̀ kì á mọ̀ ẹ wá gbà wá láyè kí wọ́n máa sakura nínú lẹ́yìn. tìyín ti dá ẹ fọkàn balẹ̀ gbogbo wàhálà ìdààmú yín ó ti dókun ṣáà ti bọ́ ẹ bọ́ ní afáàlú lẹ́yìn ẹ dákun ṣe é gbàgbé tibí. tibí wo. ẹ oore tẹ lẹ ṣe fún wọn bẹ́ẹ̀ bá ti rí wọn àti. Ah! <laughs> àbá nure ni ẹ sá nífẹ̀ẹ́ àbá yìí pọ̀ ni. wàláhì mo nífẹ̀ẹ́ wọn ẹ fẹ́ ká àfa yọ jẹ àlùbáríkà àdúrà tá àfa mi fún mi. wàláyé owó mi wàláyé owó mi. ọ̀dà àfa ẹ wo àfa lórí ní tẹ́wọ̀n yìí wọ́n nífẹ̀ẹ́ yín pọ̀ wọ́n nífẹ̀ẹ́ yín pọ̀ kó tó ti pa adébì ni wọ́n ti ń sọ̀rọ̀ yín fún mi pé bá a bá bá yín lé àdúrà kan bẹ tí mo máa ṣe fáwọn èèyàn tọba tọba dà sí mi wọn ni mo gbọ́dọ̀ ṣe fún yín kí làdúrà náà <laughs> láwùtì mọ́làsùtì mọ́làbùtì ọ̀pá ni àwọn àfa àlá ni àfa àtọ́ba dẹ́ ọlọ́mọ ẹ bà lọ́wọ́ wọn àwọn bí ṣe kà mọ́ wọn gbọ́dọ̀ ní lọ́wọ́ àwa ta ní lọ́wọ́ àpọ̀ a ṣàdúrà náà fún yín bàbá ṣetán bẹ́ẹ̀ bá rúṣọ ẹ gbá láyà bẹ́ẹ̀ bá lájẹ ẹ dìgbòlú wàláhì nǹkan kan ò ní ṣẹlẹ̀ súnmọ́ bíi láìláàbí láìláìlá wà àmọ́ wá ní nǹkan kan nú ẹran àgbò mẹ́ta lẹ́ra àwọn ìjàgbó àìjàgbó ẹ̀jẹ̀ rẹ̀ lásán la nílò a kàn fi hàn kan sínú tíra bàbá ti hàn tán ó ti sán. ẹ wo àfa kẹtì ẹ fẹ àgbò hundred máa fún un. ah ẹ fún wa. Allahu Akbar. alhamdulilayi Allahu Akbar. ẹ kò wá ní bàjẹ́ fún yín. àfa àti débi ilẹ̀ ọ yẹ sàwùsù. Yasawusu. Adébílẹ̀ ti rọ̀. Alhamdulillah. A'udhu billahi minash shaitanir rajim. Afáànúrẹ́ ni. Naam. Edake. Kile. Ah. Kile ah, Kílẹ̀ ń pè lẹ́nu yìí. A'udhu ah, ah, lé nǹkan le ń yi. yìí. Eh. A'udhu ta ọ̀tọ̀ Tinu lé ọ̀tọ̀. Tinú lé lélẹ́ yìí. Ó ní bí wọ́n ṣe pè é. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir الرجيم بسم الله الرحمن الرحيم ọ̀yá أعوذ بالله من الشيطان àlùbáríkà wọn ti wọnú ilé ayọ̀ ìdùnnú ó ti wọnú ilé ìràhámánì rọ̀yìn. ọ̀ya iná àti iná náà àti iná nso. iná àti iná kálíkàwùsà. tọ àbá ibi tí mo ń lọ gan lóde o kálíkàwùsára. kálíkàwùsára. kálíkàwùsára bẹ́ẹ̀ yẹn bá pè é lẹ́nu wọ́n pe kálíkàwùsára ah! ó wúwo ó tẹ̀wọ̀n wájú ọlọ́run kálíkàwùsára ọjọ́ tí ọlọ́run sọ̀kalẹ̀ káwùsàrà fún àdébù Muhammad. sallallahu alayhi wa sallam. ó dín jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta nínú ọjọ́ bí rọ̀. ní Mẹ́kà. oṣù mẹ́sàn-án ní ìrètí sẹ́mọ̀ dínà. Allahu Akbar. wọláì kàríkáwùsàrà ẹ̀sìn nǹkan fi ṣeré àmọ́ wọn wọlá pé bínú mi ṣe dùn sí yín ń yọ̀ǹda rẹ̀ fún yín. tọ́ àfà kò jù báyìí lọ bẹ́ẹ̀ bá ti jí láàárọ̀ kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà kàlíkáwùsàrà ọgọ́rùn-ún lẹ́ẹ̀mọ̀fà láàárọ̀ ọgọ́rùn-ún lọ́sàn-án ọgọ́rùn-ún lálẹ́ bẹ́ẹ̀ bá ti ń fà bẹ́ẹ̀ bùkátà yín ọmọ kíá tẹ́ ẹ̀ bá ń jí owó wà lẹ́wọ̀n òní mú yín gbogbo nǹkan bú tẹ́ ẹ̀ bá ń ṣe wà lẹ́wọ̀n òní mú yín tẹ́ ẹ bá ti lè máa ṣe bùkátà yín ọmọ bíá wàlá ẹ̀ ẹ̀yin kò jù bẹ́ẹ̀ lọ bàbá àlùmọ́ lọ́ba yìí wò. bó ni ọ̀rọ̀ tí mo rí di. ẹ díẹ̀ ni àgbè wà lẹ́kan náà bàbá àti fẹ́ máa lọ àti <laughs> fẹ́ máa lọ. kí àbá ẹ̀ mọ̀ jẹ́ mo sì wá lálejò ẹ̀yin tí mo rí ni <laughs> ó ṣe kókó torí afẹ́sẹ̀ ẹyin mẹ́rìndì ẹyin ni kókó afẹ́sẹ̀ mọ́lúdì kan láìpẹ́ yìí mm. ọ̀nà láti ẹ̀yìn ká wá rí yín fún. Ah, ó dà eh, ẹ ní bínú sí mi mo dúpẹ́ tẹ wá afa ẹ bá mi fífẹ́ gba ilé. àwọn bíi dọ́là díẹ̀ ló kàn wá ń bẹ̀. owó òkè owó òkè òkun ni. dọ́là rẹ̀ lóòótọ́ Allahu Akbar Allahu Akbar. bàbá ẹ dákun ẹ má bínú mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ṣé ẹ máa ń kírun déédéé. a máa ń kírun. àfẹ́ mọ́ dalẹ́ láàmú mọ́ ẹ má kírun mọ́ àbá. bàbá ni ẹ má kírun mọ́. èmi Sayyidina Ali karama lawa ja o ẹ gbọ́dọ̀ kírun mọ́. karama lawa ya ta o. ìrun tó yẹ kẹ́ kí fún ogún ọdún wàláhì mo gbé. bàbá làwọn gbé. tó ṣeé ṣe ni. bó ṣe tí ò possible a hmm. ṣe tá a wáyé bí o ti ẹ̀ possible tẹ́lẹ̀ ní tí òjò possible rẹ̀ ó ti possible báyìí afáàlú hmm. lẹ́yìn ẹ dàkún iṣẹ́ hmm. ti ti ṣe báyìí ẹ máa kí àṣùbà fún wọn láràárọ̀ àṣùbà mm. èyí tó kù wá ń kọ́. ẹ fi yókù lẹ́fẹ̀ẹ́ mi èmi ọmọ kì í baba àdúrà yìí ti gba baba ali yàrá kan mọ fi kinu sọ wókè kí ló dé ìsàlẹ̀ ọdà ìmúlẹ̀ fún mi gbogbo yòókù mara mẹ́rin tó gbẹ ìbílẹ̀ fún mi mi ò mọ kí n fún wọn àṣùbà nìkan ní kí a máa kí fún wọn. sẹ́yìn fún mo gbé wọn àṣùbà yìí ma. kò sùn bẹ́ẹ̀ lọ. ẹ má kírun máa o. ẹ má yọra nílé nu tẹ bá kàdé jí láàárọ̀ àmì àmì àmì ni kí a máa ṣe. <laughs> a ti ń lọ ẹ ṣeun. masala Ah! Hey! What's up? Jazakumullah khairan. Ọlọ́run tó ti yẹn ṣe mú. Masara. <laughs> alhamdulilah ṣé èsì pé bàtà wa kí ló ṣẹlẹ̀ báwọn fúnra ẹ rí i pé wàhálà ti dé báyìí ẹ sì oṣù lásán lèmi náà rí bí ìrítọ̀ tún ẹ sì oṣù lélẹ́yìn náà ah, kí ló wá gbé bàtà ẹ sì ọ̀tún ẹ wo bẹ́ẹ̀ ná ẹ wo bẹ́ẹ̀ ná. àbá ah. ah. kó wọlé padà ni kí ló wá fẹ́ kó bàtà ẹ jà wọ́n dàgbà kó wọlé ni. àfa kí ló ṣẹlẹ̀ ẹ tún padà ni. ẹ ẹ mọ wòran tí a kúkú wọn àkàlẹ yàrá àbá. kí lè ń bá ẹ sọ̀rọ̀. àbá ẹ lápẹ́ mọ́ bínú ẹ ń sin ajá nulẹ̀ yín ni. ajá bíi ti báwo. bàtà ẹsẹ̀ kan tèmi ẹsẹ̀ ò sí mórí ọ̀tún ti fẹsẹ̀ rìn lọ. èmi náà ẹsẹ̀ kan bàtà tèmi náà. Rasheed ah dẹ̀ máa ń sọ fún. ẹ dákun Rasheed tẹ ló èèyàn ni àbí wèrè. alhamdulilayi ẹ wo ẹ má bínú tó bá ti rí bàtà tí ò mí ẹni bínú fún kàtí mo fẹ́ sọ ah, ah, ah, tó bá ti rí bàtà tí ò mí tọ̀ pẹ̀lú standard ilé o máa ń palẹ̀ mọ́ ni. Oh, àwa rò pé báyà wèrè lókun ni síta bẹ́ẹ̀ O ti kó dànù nìyẹn ẹ wà ní bínú mo káwọn bàtà kan wá láti Italy màá lọ bá yín kó yẹn wá. ẹ fún wa lówó bẹ́ẹ̀ tó fún wa bàtà <laughs> alhamdulilayi wàláhi sẹ́yìn ibi tá a wáyé àti ibi tá a gbé bàtà wa tí wọ́n kó ẹ ẹ tó fẹ́ fún wọn bàtà mi láti má ti fún yàrá kan bí agbèbí. agbèbí wàláhì abẹ́rẹ́ sí ní nǹkan àbámọ̀ sọ bọ̀gbọ́n láti wọlé sí wọn. ẹlẹ káàsà ẹlẹ. afa ẹ má bínú mo kàn gẹ́ẹ̀sì sáìsì yẹn ni ìkan forty two ìkan forty four so ó yẹ kó. afa ẹ dá padà ẹ kọ́kọ́ dá padà náà ẹ máa kọjá yẹn ẹ bá ta kọlọ fún ọjà rẹ. àwọn kan ah, oh, láì sáà thirty five lẹ́ ń lò forty two rẹ eléyìí ó tóbi jù yín lọ. àfààní lónìí náà ṣe nígbàgbọ́ náà lọ. mo ní. ṣé àwọn bí kò sí ní sọ́lọ́run ò lè ṣe. mo gbà. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹsẹ̀ méjì di forty two. bẹ́ẹ̀ ni mo bẹ iná káfí wá nù ni láàrin kájíjú kájíjú kò sí ní sọ́lọ́run ọba ò lè ṣe ẹsẹ̀ méjì di forty two. ọlọ́run ni <laughs> ẹ dá padà fún wa ẹ dá padà ẹ dá padà ẹ kó wa ẹ ẹ tètè ẹ̀yẹ fọwọ́ mú yun. afaani na. a thirty two re. ilé yóò fún mi lẹ́sẹ̀. a yóò fún mi lẹ́sẹ̀ bíbó ẹ fi láìlọ́ọ̀nù gbé gẹ̀rẹ́gẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yẹn wọnú rẹ̀ ẹyin afa ẹsẹ o <laughs> ẹ ẹ wà ní lọ́la. ọ̀la ayọ̀rọ̀ mo máa travel mo dẹ̀ máa lò tó six months. Ah, six months tábàtì àwa fẹ́ wọlé sí bóòlà nílé kọ́kọ́rọ́. Ah, ẹyin kẹ́ẹ̀tọ́ lọ láàárọ̀ la àwọn àgbà nọ́mbà yìí tọ̀ kálí bàmọ́ ni mo bá sọ̀rọ̀ mi ò lè rí mi. Ah, ẹ ti ó yé mi ó yé mi. mi ò lè rí sáìsì mi. Ah, ilé nìkan mo rí ah. kò sí mi tí mo lè wọ tọ masala. masala masala. ṣáfà làwọn ilé iṣẹ́ àwọn àfáà tó ń ba àfáà jẹ anyway nǹkan tẹ́ ẹ mọ̀ jẹ yẹn gan-an ló máa pa yín. ìyàlágúnmọ́ lágbára ẹ ṣeun ọlọ́run lọ rẹ̀ ní ọlọ́run lọ rẹ̀ ní. alhamdulilayi náà àdúpẹ́ bàtà táìsì mi. alhamdulilayi àbí ẹ̀rí bó ti dúró lẹ́sẹ̀ mi àfi gbígbà kan bí mọ́ mi wàláyé bàtà yìí jimá ni wọn wọ lọ ah. jimá ni wọn wọ lọ bàtà yìí bàtà tẹ́yìn gbọ́dọ̀ máa wọ lọ jáde ah, lásán mú láti aṣọ wọlé sí nǹkan ọmọọta yìí náà. èmi àbáwọn tó wà lẹ́yìn. ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀. bàtà àlejò ni o à. bàtà àlejò bàtà àlejò ni pàtàkì ọ̀rọ̀ tí mo fẹ́ bá gbogbo wa sọ ó lọ́rọ̀ òde ìyá mosún bí gbogbo wa ṣe mọ̀ twenty five thousand o láṣọ tí wọ́n mú mo dẹ̀ fẹ́ kí gbogbo wa tètè dáwó wa bóyá ẹni tó máa lọ rà á lọ rà á lè ní sí ọ̀la àbọ̀túnla mo dẹ̀ fẹ́ kí gbogbo wa dá owó yẹn mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ra aṣọ yẹn torí mo fẹ́ kán mọ̀ yìí pé ẹgbẹ́ kan wà ní èkó yìí tán pè ní young millionaire mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ṣù dáadáa ká múra dáadáa ká débẹ̀ ká dẹ̀ ṣètò wa bó ṣe yẹ ká ṣe ọlọ́run á bọ̀ wá sí gbogbo wa o. ọ̀rọ̀ lẹ olórí èmi tiẹ̀ nígbàgbọ́ pé níjọ pàtí yẹn báyìí kí ẹgbẹ́ kan pè gbà ṣe tó lè bìtì wa ṣé báwa ní àṣẹ máa lọ náà àdèmóforí ṣé tìrẹ aṣọ táwa mú fún pàtí ah pàtí mo rí aṣọ yẹn fún àtinú mi dùn inú mi dùn gan pé ah. ẹ ṣàmáwá kó sínú aṣọ yẹn wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ èèyàn ni. Oh aṣọ yẹn wà lọ́wọ́ àmọ́ olórí bá ṣe ń sọ yìí ó dáa o ṣe mọ̀ pé gbogbo ẹ̀ lórí owó ni tó rà ń sọ́nsìn yà á máa ṣe kínní á máa ṣe kínní kò ṣàkápò ń bí báyìí ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìlàjì owó ta fẹ́ fi ra sọ yìí ọwọ́ akápò ló wà báwo la ṣe máa ṣe torí akápò ló kọ̀ ní òwà mítìn láti bí mítìn méjì mẹ́ta ta ti ṣe sẹ́yìn yìí báwo la ṣe máa ṣe o. ṣé rí akápò tẹ mẹ́nu bàrọ̀ yẹn wọ́n máa wá délé ó máa síkì gan kì má ṣe nǹkan kékeré kódà ó dẹ̀ jẹ́ kó yé mi wípé ara ti balẹ̀ ń sìn pé bọ̀ tó bá di ìpàdé tó ń bọ̀ òun máa padà sẹ́gbẹ́ àmì o ọlọ́run fún wọn lálàáfíà ọlọ́run ajé kan lè wà owó ni kókó. àbí tó bá wá ṣé tẹ rí gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀kàn yìí hmm. àmọ́ ni kò má rẹran ṣe rí nípa ọ̀rọ̀ tí a sọ ní last time nípa bá ṣe ń wá bàbá ẹgbẹ́ olórí mo rí máa ń kọ àwọn eléyìí ní owó mi ò dẹ̀ fẹ́ ká miss máa yìí àwọn eléyìí tá a bá lè rí àyè wọ ọ̀dọ̀ máa yẹn báyìí ayé wa ti dà so mo wá fẹ́ kẹyan bí èèyàn méjì tó máa lọ rí máa yẹn láti lọ bá sọ. ẹ ìyẹn náà dà bóyá káwọn àtàwọn kí wọ́n jọ lọ. ẹ máa gbó lórí ṣẹ́yìn ò mọ̀ pé ìrínisí nìṣe ni lọ́jọ́ ni báwo lẹ ṣe máa yan ìyá sáré àti ìyá rúkà pé kan lọ sọ́dọ̀ máa yẹn ṣé máa yẹn mọ̀ wọ́n ni àbọ̀ máa yẹn rí ṣé bẹ́ẹ̀ mi ni mo má bàa máa yẹn wá sọ́dọ̀ yín Ah, ẹ jẹ́ kí àwọn atakọ̀wé kí wọ́n dìjọ lọ. <laughs> olórí ẹ máa ń fọ ni ìyá ọmọ làṣọ báwo ṣé ó fẹ́ gbéwèé mínítì lọ́ọ́ máa kọ mínítì ní ọ̀dọ̀ máa yẹn ni òun ò kí ń lè sọ̀rọ̀ ṣóyìnṣòwò lọ́rọ̀ lẹ́nu ni lọ́rọ̀ kan falẹ̀ mi rárá o èmi àti ìyá aṣáde ṣàǹpọ̀ ohun ti ẹ̀ gbó ẹ jẹ́ kémi àti ìyá aṣáde kájọ lọ kájọ lọ rí màá yẹn kó tó wù mí nìyẹn kò sí lè ta ṣe tí ò dáa. ẹ ẹ má fi gbé ìgbà mi. ẹ ẹ ra ẹ kò lè ẹ ra sà ah, ṣé dáadáa ẹ ṣe máa ẹ bọ ẹ má bínú o mi rò pé mo rí àwọn ojú wọn rí o àṣẹ mọ̀ wípé ẹni rírí kò jọ ẹni mímọ̀. òótọ́ ni sà ẹni rírí ò jọ ẹni mímọ̀ lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a ti gbọ́ ìròyìn yín lọ́tún lọ́sẹ̀ so. ìròyìn mi bíi ti báwo. ah ní ti dáadáa ni o kò sí láburú ní ti dáadáa ni ṣe rí bẹ́ẹ̀ ṣe rí wàyí a ní club kan tá a máa ń ṣe young millionaire social club lórúkọ ẹgbẹ́ tiwa so a kàn wá wò ó pé tá a lè fi ṣe bàbá ẹgbẹ́ ṣó ti yé yín torí ẹ̀ la ṣe wá pé ẹ̀yin gangan gangan ló tọ́ sí bẹ́ẹ̀ ni sà. ẹ jẹ́ kí n kí ọ̀rẹ́ mi lẹ́yìn nǹkan tọ́rẹ́ mi ń sọ ni wípé a fẹ́ kẹ́ ẹ jẹ́ bàbá ẹgbẹ́ fún wa tá a bá fẹ́ ṣe nǹkan àwa fi tó yín létí ẹ gbà wá nímọ̀ràn báyìí ni ká ṣe gbà o ọ̀nà báyìí ni ká gbà o and tó bá tún di ìparí ọdún a tún máa ń ṣe end of the year party ṣé ẹ mọ̀ ẹ lè bá wa sọ fáwọn ọ̀rẹ́ yín tẹ́jọ jẹ́ olówó ẹ bá wa kó wọn wá ẹ fún wa ní support tó tó ṣe dáadáa tá a bá nídìí nǹkan a máa wá sọ fún yín bóyá ọmọ ẹgbẹ́ wa kan náà fẹ́ ṣe nǹkan a wá sọ fún yín nǹkan tẹ́ bá ní ẹ fi ràn wá lọ́wọ́ so nǹkan tọ́rẹ́ mi sọ nìyẹn sà. Mm, ọ̀rọ̀ yín yé mi eh, but kí lọmọdé mi mọ̀ èrè ni afọ́jú mi fẹ́ jẹ tí bá tiẹ̀ ní mi ò ní gba nǹkan tẹ́ sọ pé mi ò fẹ́ ṣe olórí ẹgbẹ́ yín ìyàwó mi ò ní gbà. ah really. ah kò fọ̀rọ̀ ẹ̀yin obìnrin ṣeré o. <laughs> bóyá mọ́mí àwọn náà máa ń ṣẹgbẹ́ nìyẹn o àwọn náà ní club. Ehm, ṣẹ́rí fún ìdí èyí mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. ah ẹ ṣe sáà i really appreciate yín o ah in fact inú mi dùn gan because èmi gangan gan ni mo ti ròyìn yín fún wọn nínú ẹgbẹ́ yes ṣe fẹ́ gbọ́ bá a ṣe kọ́kọ́ fẹ́ wá síbí báyìí ẹ̀rù ń bà wá pé ah bóyá ẹ máa ń sọ ti wá wọlé ni pé ká má wọlé ṣe mọ yẹn pé àwọn olówó yẹn ṣe máa ń ṣe. àṣé mo gbéná sórí ni kò lè tó yẹn kò lè tó yẹn so um, kí ni ká fi ṣe yín lálejò. àti ah, wà òkè. Okay àbí ọ̀rẹ́ mi dáàdì ẹ má ṣèyọnu ṣe eré ìtẹ́ fún wa yìí ó ti yó wa jóúnjẹ lọ ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ àwa tá a jẹ́ nǹkan kan ẹni ká darapọ̀ mọ́ yín dádì ẹ ṣe gan sa ẹ jẹ́ ká lọ jíṣẹ́ fún àwọn yòókù wa àpọ̀jù báyìí lọkùn sí àwa méjì o wọ́n ràn wá wá ni o ẹ jẹ́ ká máa lọ ká lọ jíṣẹ́ fún wọn sa. ẹ ṣe sà thank you so much ẹ bá kí màdà tó bá dé o kẹ́ni náà dé. Ah, sọ fún ẹ ṣorí pé àwọn ẹyẹn nice èèyàn ni wọn wọn náà rí i pé ìrínisí nìṣẹ̀yìn lọ́jọ́ àwa náà rí ìrìn ìdọ̀tí náà. òótọ́ ló sọ ọ̀rẹ́ mi ó tọ́ ká ròyìn èèyàn kéèyàn dẹ̀ bá bẹ́ẹ̀. bó ṣe ròyìn àwọn pípù yìí bẹ́ẹ̀ la ṣe bá wọn o. èèyàn làwọn pípù yìí o wọ́n dẹ̀ máa gbà mí sí i bọ́ọ̀rẹ́ mi mọ yàn wọ́n á gbà ó ga o. àwọn pípù yẹn máa gbọ́ ròyìn inú wọn máa dùn. wọ́n á gbà ní ẹgbẹ́ yẹn wọ́n á mọ̀ bọ́ọ̀rẹ́ mi mọ yàn. bàtà mi kejì dà. ń bọ̀ lọ́wọ́ bá bàtà sí. ẹ ta ló wá fẹ́ mú bàtà lẹ́nu sí i. ẹ bá arákùnrin bàtà ṣe wáá dológun àwọn akiri ṣèbájọ bọ́ bàtà lẹ́ẹ̀bí sìn ni ah, ah, ah. ẹ wá gbà mí. èmi máa bí wọ́n pé kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n jẹ́ wọ́n tì kí ló ṣẹlẹ̀ tó padà ni àtẹ̀sẹ̀ méjì ni mo bọ́ sí ibẹ̀ yẹn ẹyọ kan ni mo rí nsìn adẹ̀ tí wọ́n gbogbo sọ̀rọ̀ àǹdí sáré. ẹsẹ̀ ọ̀tún ni orí bàtà ẹsẹ̀ ọ̀tún ni orí. ọ ọ ọ Rasheed ló máa jẹ tó bá ti clean ilé bó ṣe máa ń ṣe nìyẹn ẹ má bínú ẹ má bínú ṣe mọ gbàtẹ wọlé kẹ máa rí i pé ó dà ń púrí ẹ ò fẹ́ pé bákan. Eh, àwa náà rí pé ní gànràngànràn ni àpèpè ọ̀nkú ọ̀nkú kò tiẹ̀ jáde sí a. a máa ń lè jẹ ni hmm. eh, ẹ má bínú ẹ má bínú ah, bọ̀ ṣé torí yẹn lẹ ṣe wá kó bàtà yín sí abíyá báyìí. Ah, <laughs> torí ẹ ní dáàdi kí mọ́tò padà síta kó mọ́tò ti palẹ̀ tọ̀dọ̀ mi náà mọ̀ ẹsẹ̀ tèmi sì kéré wọn ìsábà rí sáìsì mi <laughs> torí ẹ ló jẹ́ kí mi kò. Ah, kò wá le tó yẹn kò le tó yẹn kò yá wèrè tó yẹn ẹ mọ kó tó ṣẹlẹ̀ máa bá yín kó lára àwọn bàtà tí mo ṣe àdé láti amẹ́ríkà ọ̀dà ṣe bá máa láì kẹ́. ẹ ti bàbá ṣe dáadé ẹ jẹ́ kókó lè jẹ́ káyọ̀ àti sísè nílò. ẹ ṣe kò tọwọ́ yín lẹ kẹgbà yìí. rárá ẹ jẹ́ kókó lè jẹ́ mi sá. that was just a joke. Eh? okay sir yes sir. ètò ajá ẹwà ló jó ẹwà ló bùkún. máa pẹ́ padà ah, ẹ káàbọ̀ wọn mi. Ah, ṣé dáadáa ni ah. wọn nìkan ló wà ń lé ni. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ń kọ́. wọn ò sí ilé mọ́. ń bolo lọ. àwọn ọ̀dàgbére ibi tán lọ fún mi wọn kàn jáde. just like that kí wọn jáde láì má dágbére i see okay. call her for me. all right ma. èpè kíákíá. mọ́ mi ni pé oúnjẹ wọn lágbára ọlọ́run báyìí weekend màá ti ní kán pé oúnjẹ wọn wà owó máa dé nìyẹn wo ilẹ̀ tí ń ṣú o pẹ̀lú tó ń ṣe yìí o. background yìí nice. wíwá àti background sọ fún wọn pé foodstuffs wọn màá gbé wá ní weekend màá dẹ̀ bá wọn fi owó tó béèrè yẹn sí i ok ok ṣo ti gbọ́ máa jíṣẹ́ fún ọ ṣé ètò ìyà yóò tó ní ilé mà ti ń ṣú wọ́n máa lọ́lé ilẹ̀ tí ń ṣú o. bàtà lé. bàtà mi eh, bàtà ẹ dúró dúró kò méjèèjì ló wọ̀ débi báyìí. ibi ìbáyìí náà ló wọ̀ sí náà. Eh, ẹ ẹ Rasheed Rasheed. bàtà kọ́kọ́ sí báyìí ènìyàn tó tún palẹ̀ wọ́n are you okay? bàtà méjì ló bọ́ síbi ẹ eh, kejì dà. you must be very stupid. bàtà ẹsẹ̀ ó ṣòkè méjì ìjókòó síbí. Ah, ah, ṣé mo wáá fẹ́ wọ ọkọ̀ sílẹ̀ bọ́ ọkọ̀ sílẹ̀ lé ni kò lè tó báyìí. àṣé èèyàn kan ti wá gbàgbé. kò sẹ́ni tó ń kọjá ń bí ẹ ẹ̀ mú kọ́ ẹ lè jẹ́ bá jù orí ẹ̀ fọwọ́ sọ̀rọ̀ sílẹ̀. mo rò pé orí ẹ̀ ò kú ṣá o wà ókè àná. ìta ṣé ẹ láwọn ọmọ kéékèèké tó máa ń fi nǹkan ṣeré ń bẹ̀. Rashid ta ló mú bàtà bàtà ẹsẹ̀ méjì right ẹsẹ̀ méjì ló pọ̀ débi àbí. ok ah, ó gbà ó ló mú bàtà rẹ mi ẹ̀wọ̀n tẹ̀ bá rí èmi ń lọ bẹ́ẹ̀ jà rẹ̀ mo ń lọ bẹ́ẹ̀ ah. ó dà bọ̀ èmi ṣàdéhùn ọ̀rọ̀ ẹ bá mi fọwọ́ yẹn rán ọmọ sí o. mo ti gbọ́. wọ́n ah, ní bàbá mi láti kí ẹ. sáì náà ọlọ́run dákun ṣàánú mi o. ọlọ́run dákun ṣe jẹ́ kò gbé kọ́ọ̀. ẹ wo nọ́mbà wọn náà mò ń try látàárọ̀ ó rìn ní wọn ò pìkẹ́. Ah, kí ló ṣe ọmọ ètò ń ṣe báyìí kí ni gbogbo orú eléyìí jọ tuntun pé fún mi ó jàre. ẹ o mo ti pè kó wọn. mo ní kó pè yàn fún mi. ẹ ẹ kúlẹ̀ o. lóde tó gbé kọ́ọ̀lù. mi ì mọ inú pọ́s mi ni fóònù wa. wá bó ni wọ́n ti ń bọ̀ náà bó ti ń bọ̀ mo jáde mo ṣáà ti sọ fún yín tẹ́lẹ̀ ń pẹ́ mò ń jáde mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ni. adẹ́gbẹ́ kọ́. ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi náà ni. bàtẹ́dà níbo ló wà. wọ́n mi ẹ̀ farabalẹ̀ lórí bàtà. Ah, ọ̀rọ̀ bàtà ìlú ń kọ́ lédè yìí ọmọ ló bọ́ bàtà sí. ṣọmọ kékeré ni mi ṣọmọ dédé wù mí kí n máa fẹsẹ̀ máa rìn ni. your bàtà your shoe i mean your shoe where is it where where. bí mo ṣe bó ló bọ́ sí gbóni kí ló ṣẹlẹ̀. bí mo ṣe ń bọ̀. Eh òun ni nǹkan kò kọ mi lẹ́sẹ̀ so bàtà yẹn wá ṣí lẹ́nu mo dẹ̀ rí ṣùmẹ́kà mo ti gbé e fún. ṣùmẹ́kà ìwé bó ni ṣùmẹ́kà náà wà lóògùn pé bàtà fún. ó wà ní bàbá ṣùmẹ́kà ṣùmẹ́kà. bàtà lẹ́jọ́ ni ó àárẹ̀. bàtà lẹ́jọ́ àárẹ̀. ṣùmẹ́kà náà dà. ó dà. ó lé lẹ́yìn níta. kó máa kọ̀ fún mi ní gbogbo àjọ ayé mi gbogbo oh, orí làbábọ̀ àbáforíṣà sílẹ̀ o. You, you don finish? Yeah, I don't do am. I go send my brother, come give you money. No problem. No problem. Thank you. So, kí lẹ wá rí sọ sínsìn. Kí ni mi ò rí sọ sínsìn? ṣe bí ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí mi bí ẹni pórí mi ò gbé àbí gbígbé mi mọ̀ nǹkan tí mò ń sọ. ẹ o ẹ ṣùmẹ́kà àti àti ṣùmẹ́kà àti ṣùmẹ́kà ẹ o ṣe jẹ́ mi. wọ́n mímí láì gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o ṣọmọdé ni mí ni àbí ó máa kàn déédéé wù mí kí n máa fẹsẹ̀ kan máa rìn ni ẹ̀rẹ̀ wá ń ṣe bí ẹni pé it's a big deal àbí bí ọmọdé kékeré ni mí láìkẹ́ o. keep quiet èmi ló yẹ gbogbo tí mò ń sọ èmi ló yí ẹ kò lè yí ẹ. Ah, wọ́n dé wọn jẹ́ kí n máa fi ìpórí mi ò pé ṣé wọ́n náà ò rí ni. mi láìkí nǹkan tí mo ti ń ṣe yẹn náà láìkí ṣe pé wèrè ni mi. ṣé wọ́n wà òkè nǹkan tí mo bẹ̀rẹ̀ ra òòrí kan ti bà mood mi jẹ́ ó ṣòfò yìí o. nọ́mbà dé wọn tiẹ̀ mú ní kékeré bíi kọ́ máa sọ pé kí wọn ní one million. Hmm? two million níbo ní tọrọ five million naira àwọn ọ̀rẹ́ mi. kí ló láwọn jẹ yó. Ah, mi ò mọ láwọn tó mo pè náà tó ní pé mo pè wọn mo lọ sílé wọn. tó máa wá wọn lọ tán máa láwọn ò sí lé. yes ó lè tún ajá sílẹ̀ ní compound ẹ̀ nítorí tèmi hmm. the same biriki ló ní kémi wáyà òun ní two point five. ẹ dúró náà níbo ló wà ní ọjọ́ kìíní as if they don't know that I was ṣé mo gbogbo ìgbà tí gbogbo ìyá ń jẹ mí yẹn wọ́n mọ̀ o some quite number of them náà rí mi hmm. ẹ tún wá rí pé ó ti wá dá padà ẹ dẹ̀ tún lórí láyà ẹ dẹ̀ tún wá sọ pé kì í yá yín lówó. ṣé báwọn ló sọ pé òun ò sí ilé lọ́jọ́ yẹn tó ló lọ kì. àgùntù ajá sílẹ̀ tó ní kọ́má kí ni má wọlé. ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ ó bẹ́ fọlá bàtà ó yọ ọ̀bẹ tí ṣòro bóyá omi ló mu kú ni. ọ̀rọ̀ ènìyàn sún mi òun. <coughs> ara wọn fà wọ́n jẹ́rìí nǹkan tí mo ti bẹ̀rẹ̀ sọ lórí orí fóònù lánàá hmm tó lóun bọ̀ ń bí lé nígbà máa sọ kúnà tó bá dé ó ní business kan business yẹn mo ti máa ń ṣe kì í parọ́ tán yẹn bàbá yóò kò láyọ̀ lè ó máa dákú dájì ni ọ̀pọ̀lọpọ̀ business yẹn lára mi lèmi náà fi ń gbéra dúró ní gbogbo ẹ̀ fi ń jọra wọn and I want you to do it o máa benefit from it. ah tọ́míwá hmm? orí tàbí tó dé yìí hmm. ó bẹ́tà kó bọ́lẹ̀. ah kí ló dé. ilé ìsísí kì í jóyàn lẹ́ẹ̀mejì. sori tó o bá bọ́lẹ̀ já èmi sílẹ̀ ńbẹ̀ ah, ah, ṣó ti gbàgbé ni ládùúgbò gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi pátápátá tòmí wá o tún wá sọ wípé hmm, o tún wá lọ ṣe business kan no oh, i'm not interested. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ti dé mi sórí nílé ayé yìí ọlọ́run máa ń dùn wá wò ni ṣó yẹ tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn gbàgbé ẹ̀ àdánwò lásán ni a máa gbàdúrà lọ́wọ́ ọlọ́run ọlọ́run máa jẹ́ ara àdán tán àdánwò ni you won now because of that Now explore other options for creating wealth do you understand so má fìyẹn ṣe let's try something new èmi máa benefit èmi kàn máa ṣe òkun ṣé kébí àmọ́ fẹ́ tiẹ̀ pé kó lọ ṣe business èmi náà máa ṣe àjọ máa ṣe ni the woman in charge ó travel tẹ́lẹ̀ now she's back ó ti bí mi ó ní alpha mo dẹ̀ sọ fún un ní èmi nìkan kọ́ ni màá ṣe pé mo fẹ́ mú yàn wọlé so kò dẹ̀ wọ́n twenty five million ni. <laughs> Tọ́míwá you are very funny ah, like serious twenty five million naira. Yes. Níbo ni kí ti rí? ṣó ti gbàgbé ni owó tó fún mi tí mo build náà díẹ̀díẹ̀ mo ṣe build ẹ̀wọ́ bóyá bíi fifteen or sixteen million ló sọ pé mo kí wá lọ ṣe business twenty five and it is that business is not actually meant for people like me lọ́dà ṣe jọ torí ọlọ́run rẹ mi. ọ̀rẹ́ mi fi gbogbo yẹn lẹ̀ èlò ló wà lẹ̀ ó dà kí ló máa mú wa. okay jẹ́ kí mi fún ọ ní ten àdéhùn ṣé ọmọ mi ìfẹ́ kó gbogbo ohun tó ti ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ̀rù ń bà mí kó tó má tún mi ṣe má jẹ́ kí n tún kó gbogbo ohun tí mo nílẹ̀ ẹ bóyá bíi ten kọ. jọ̀rọ̀ jọ̀rọ̀ akọ fifteen twenty five forty oh. àṣẹ. thank you adali. Uh-uh. kíni you taught me how to give you taught me how to give so nǹkan tó lè ṣe fún mi ni èmi náà dẹrẹ dé àti ṣe fún ẹ. kíni nǹkan tó lè ṣe fún mi ni wọ́n náà ló kọ́ mi. nǹkan tó máa ṣe fún mi ni láàyè ṣé nǹkan tó máa ṣe fún mi nìyẹn a máa ṣe business mo fẹ́ ká mo fẹ́ ká tètè ní tọ́jú ọba. àmì àmì àmì lọ́gbọ́n rẹ̀ o ṣe o ṣe. Mújì. Ọ̀rẹ́ mi ò ìfẹ́. Ẹ̀gbọ́n mi ò lè wá para mi. Lábá débẹ̀ tó bá rí bó ṣe ń ṣe, wàá rò pé òun gbogbo ló ń ṣègbéyàwó ni. Oh my goodness, wọ́n rò pé irú àwọn èèyàn aláṣẹ ìdìbò lélẹ́yìí. Sórí ọ̀rẹ́ ìwò jẹ́ kára ẹni tó ń ṣègbéyàwó. Ah, ah. Kò jẹ́ ká rí ìyá ìyàwó èmi ò ríru tiẹ̀ rí o tó bá rí gèlè bó ṣe kọ́kọ́ wọ bó ṣe kọ́kọ́ wọ reception báyìí torí kò wọ́n ti tọ́ oh my goodness oh it was a show of shame for her and I don't know why she's so she ojú òkè tì. tí ẹ dúró náà rẹ mi ó máa ń ṣe wọ̀nranwọ̀nran bí epo gbóná ní pati oní pati. Ah! èmi ò mọ kéèyàn wá kílé ayé kókó lé ayé sáyà bẹ́ẹ̀ yẹn ńgbà ah! tọ́ rẹ̀ èèyàn ni ẹ o. mo rìn gé fún ẹ báyìí mo tún dìde wàláì mo káwọ́ sókè mo bọ́ bàtà fún ẹ gbàgbé mo bọ́ bàtà fún ẹ. ṣé o lè tó tó yìí ni mo ní láyéláyé tọ̀míwá tọ̀míwá kò ní bá wọn ṣe kò ní bá wọn wà wèrè ibi tó bá wà á ṣe ni ṣé ló ń ṣe bí ìgbà tó yẹ pé bí ó jẹ́ pé bóyá mo ní miss road kan ni ó tún pa àwọn onílù lọ́tọ̀. ó ti o. àjọkẹ́ àdé. Ah, jayé báwo ni. ìwọ tó bá ti rọrọ ẹ báyìí ó ti tán ó ti ẹ béèrè mi. irọ́ ni jayé mo béèrè ẹ ah, ah, bí mo ṣe dé ìwọ ni mo kọ́kọ́ béèrè. wọ́n lọ wà lókè. You were sleeping. Well, let's just believe you. <laughs> Anyways, how are you doing? Well, I'm trying to be fine. But wait, oh, right from university days, ló ti slay. And now you are still slay. Jọ so sọ fún Potin dàgbà ni. You want to start? You want to start? O bá sọ fún Jaiye kò fi mí You want to start? How about this one? Fi mí sílẹ̀ jáde. Oh, please, please, please. You see this gist that we are having is very important to my life. I'll see you later. Mo ń gbọ́ ọ̀rẹ́ mi jóná. Ṣó bẹ́ ṣe wá ń jó tẹ wá ń wò báyìí rè ẹ̀ dídé kẹ́ lọ́nà lówó. Mi ò lè nu lówó o, ṣé bẹ́ẹ̀ ni mo ṣe ṣiṣẹ́ owó ni? Tí bá fẹ́ náwó mi, màá lọ máa waste owó mi lórí ọ̀rẹ́ ẹ̀. Ha! That idiot. Ọ̀rọ̀ ọmọ yìí ti sú mi. Ah! Kí ni èyí ti mọ lára jù? Nínú bí ọmọ tó ń ṣe ìgbéyàwó. Ibo tó ó ti sí oṣù ọmọ lọ́mọ ah! náà. Ìyá ìyàwó gan kan wò pé irú ọ̀rọ̀ olórí burúkú mo ṣọ́pẹ́ lẹ́yìn ènìyàn ní bá sọ̀rọ̀. Inú kan tó máa ń amaze mi lọ́rọ̀ lédi yìí ni pé she does this thing all the time. Bóyá kò kí ń sú ni kò yé mi she's so vain àwa mú bàtí oníbàtí báyìí á dẹ̀ gbèrú sórí bẹ́ẹ̀ ni pé òun lòun ń ṣe nǹkan ó ti wá lọ pò nílò ní pàtí ò ní pàtí. ó máa wá ga o kí ni mo fẹ́ ṣe kí ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ lédi yìí sí ó ti mọ lára jù. Ah, ó mọ lára o. aṣíjọ́ ti fọ́ mo máa wá pàtẹ́sẹ̀ kejì níbi tí mo ti ń bọ̀. orí mi máa kọrin.

kéèyàn kọ́ péèyàn sí patí kò dẹ̀ máa yọwọ́ àwọn ní ẹni ẹlẹ́ni ní kó máa yọwọ́ wọn láwò wọ́n fi ṣí ẹ wọ́n ṣépè fún ẹ̀mí owó nìkan ló láṣọ ń lé ní ṣé bí gbogbo aláwọ̀ṣọ wá ti bá a máa ṣọ ni èwo ń gbélé wèrè ní patí oní patí ọlọ́run mọ iye tó ṣe mékọ̀pù yẹn hmm. ṣé kí n máa mélèé lọ àbí múlẹ̀ sódà tí wàá fi bá mi rí abẹ́ chair yìí náà ló máa wò bó mo wọ̀ débi bàyẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀tọ̀rẹ́ mi ó ṣe é gan All right, later. Jayola. Jayola. Jayola! Jaye! Jaye now! I am talking to you and you came walk away from me. Eh? Mo ń bá ẹ sọ̀rọ̀, òun kúrò wájú mi. Jayola. Tọ́múwá. Tomiwa, Tomiwa, don't tempt me. Really? If you push me further, you will bring out the animal in me. Don't give a damn! Don't tell me that nonsense, man. Look, let me tell you something in case you've forgotten. Abaramore Jenye, I've seen it in you. This woman is just rising. She is my bosom friend. You cannot try this nonsense with her. Can I have her shoe? Are you listening to the rubbish you are even bringing out of your mouth? Now, I want to know lo bàtà wọn yẹn. Ṣé ilé kankan àwọn ti jáde? I don't give a hoot ṣé wọn lẹ́bi. who are they. really do i know them. àáfà tó wọn parọ́ fún ẹ ṣé yẹn kàn mí ni àbí pásítọ̀ èké tó wá tó ní ìmọ̀ bíbejì jọ ṣé mo ti bíbejì náà tó ń pẹ́kọ̀ tó kó gbogbo bàtà ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin títí wọn i don't give a damn this is my bosom friend and i cannot allow you try that nonsense with her what are you saying tí tí tí kò dùn lẹ́nu ẹ̀ o ò mọ̀rẹ́ o o ò mẹ́ tó gbà ẹ̀ nígbà tó ní problem. Tomiwa you are crazy. thank you. Tomiwa you, you you are very stupid for talking to me this way. what do, what do you think you are. jẹ́ kí n sọ fún ẹ let me tell you something sórí ilé ayé tàwa yìí ọjà ọ̀dájú ni olójú ẹ̀jẹ̀ ló ń jèrè. you are talking rubbish. really yes. okay Jaiye má rí ojú pípọ́n mi o má bá ìfà wàhálà o má rí ojú pípọ́n mi nǹkan tí màá bá ìfà lórí ọ̀rọ̀ bàtà yìí ò ní bìlìvẹ̀ o. okay baby just come. don't touch me Jaiye don't touch me ó dàbí mo ti orò bẹ́ẹ̀ mò bá ìṣeré ni mi ò bá ìṣeré o a máa mú nǹkan lẹ̀ lórí ọ̀rọ̀ bàtà yìí tó bàtà padà a máa mú nǹkan lẹ̀ gbà tí mo yẹ sọ fún ẹ ah ó dà pé òròbí àmọ̀ báyìí ṣètò mo ti máa ń wù ẹ́ ó máa ń ṣe bó ṣe wù ẹ́ àbí má máa wù ẹ́ jáyé return that shoe look at who. and I think you are crazy. look at who give me back the shoes jáyé jáyé give me back the shoes. okay woman listen to me. don't touch me. okay I'm gonna repeat this and for the very last time I want you to listen and listen God ṣùgbọ́n mi ọjà ọ̀dájú tó dájú tó le koko òun ilé ayé tá yìí ẹni tó bá ní ojú ẹ̀jẹ̀ ló ń jẹ. you lie. really. yes Táyé you lie. sọlẹ́ lè tó fẹ́ ṣe yìí ó máa bu ẹ lọ́wọ́ wo jẹ́ ẹ sọ fún ẹ má torí o you gonna give me back that shoe. okay keep ranting. who is ranting? Táyé who is ranting? Jaiye who is ranting? Jaiye fún mi ní bàtà yẹn. you cannot have peace in this house. for heaven sake the gate man is listening to us. let Rashid listen to us. you think Rasheed doesn't know that you're a ritualist? you think he doesn't know? Oh, we are ritualists. ritualists? <laughs> Give me back the shoe. Don't tell me nonsense. <laughs> Give me back the shoe. Oh. But, but, but, but, wait. Oh. <laughs> Let's reason together. Ṣó fẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀. Eh? At this point, I don't care. Yes, I don't care. Just give me the shoe. Give me the shoe. I don't care. Daye, give me back the shoe. You cannot have peace in this house. I will not go back to where we came from láyé láyé ọlá. ohun ọwọ́ mi odò máa fi gọ̀ǹgọ̀ fa àtayébáyé nìyẹn ti wá. asalaamu aleykum warahmatulahi wabarakatuh afaali. ọmọ ẹ ẹ di sálámù yín mú ẹ di sálámù yín mú yìí wá mú ẹ̀yin mo bá o mo wá kì í lọ ni. kí ló kí ni mo ṣe fún yín kí la ṣe fún yín gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri ìgboro àti tàṣe àti tàṣe lẹ́bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri kí ló dé bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ wá sí mọ́sálásí ń jímọ̀ lánàá lẹ́bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ láwọn àfa kan kákàrà sápò àwọn kan kẹjà títí sápò àfihàn dídí kí ló dé a àfẹ́ sọ́ra yín o mo gbọ́ ilé ni o ewé ní bẹ́ẹ̀ lára tún tá a fi ń bọ̀wọ̀ kankan yìí o tá a bá kéwé pò pàǹtí lásán lásán ni ó kù ẹ lọ lẹ́kẹ́ mo lọ lẹ́kẹ́ ó nì ẹ jáde ìdádí mo jáde ìdádí ẹ jáde sànàwí mo jáde sànàwí ni ṣé mo dẹ́kìrà sí iwájú ni tí wọ́n fi máa sọ sí mi màgàmàgà ẹ àfẹ́ sọ́ra yín o ẹ gbọ́dọ̀ ilé tó bá kọ́ bọ̀ mi lẹ́dùn wà láàyè ń jẹ ń jẹ. afáàlì náà afáàlùrà yìí ṣe ìgbà tẹ́ ń bọ̀ làákàyè ń sọ fún pélé mi wọ́n múlẹ̀ ń bọ̀. Hmm, làákàyè wọ̀ sọ fún wa ẹ mọ ilé ta kọjá lójú ọ̀nà ká tó débi. ládìjú ni àbá àmọ́ iye òpó náà ta kàn lọ́tà tó dọ́dọ̀ yín. àfi bẹ́ẹ̀ torí kò ṣeé ṣe kí làákàyè yín pè yín sákìyèsí pélé mi chief imam lẹ́ ń bọ̀ kẹ́ wàá máa já kẹ́ máa já tọ́ọ̀kì wájú mi. afáàlì. afáàlì inú ìlànà ìkọ́tà èmi ò gbádùn tẹ̀sẹ̀ yìí ẹ wò mọ́mú ìjọ kìnìún àná tó ń ṣe wá sí wọ́n wá ní èmi èmi èmi àfáànù rẹ ni o èmi lọ́ọ̀rẹ́ ń garùn mo lọ́ọ̀rẹ́ ń wo ẹran mo ń wo ẹran nu pọ́ọ̀tù ẹ dàpọ̀ ṣe àwọn àfáàní ká jẹ̀gùn ẹran ni ṣe àwọn àfáàwà jẹ́ bíngò abajaja. afala takilun ó dàbí ẹni pé ẹ̀sẹ̀ làákàyè tàbí ká pé kéńtọ́ ẹ kéti gbàgbọ́ mi lọ lórí lọ́pọlọ yín ẹ gbọ́ tí sẹ́gbúlá sọ fún wa ni sẹ́gbúlá ta fún adébìjà awúrò alẹ́ sọ́lá ti wà sàlám sẹ́gbúlá ní tí àfa tàbí onímọ̀ tó bá nífẹ̀ẹ́ láti máa tójú bọ ní olówó ó ní ìdákan nínú gbàgbé ẹ̀ ó ló máa lọ sí ni ẹ ìmọ̀mù ẹ̀ dákẹ́ ah! <laughs> ìmọ̀mù àmọ̀jọ́ lọ́lẹ́ kí ó mọ̀ ni kus muliham walidin sadakatan tutọ̀ hirihun ọlọ́run ló sọ fún àdé Muhammad sallallahu alaihi ó ní lọ bá àwọn olówó gba owó owó wọn tọ́ba wá gbà tán yóò máa jẹ́ sàárà fún àdé Muhammad tọ́ba wá gbowó nǹkan jìdélóru kọ sàdúrà fún wọn owó ló fi mọ ẹ̀tọ́ wà lágbà lọ́wọ́ wọn ẹ̀tọ́ wà ní wọn láyé ẹ̀tọ́ wà lágbà. àfáàní ẹwọ àfáàní bó ṣe dorí kuran kodo. àwọn tó mi la ẹni tó rà. ọjà bẹ̀rù ọlọ́kọ̀ bẹ̀rù bí ó dé sí alikurani aya tó lò yìí ó sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́kọ̀ náà di ẹ̀ pé kó wàásù fún àwọn olówó kí wọ́n máa mú ẹ̀tọ́ láti wá ṣe ojúṣe wọn lójú ọ̀nà islam àfáàní bàbá ọba àfáàní bàbá olówó ìyẹ́pẹ́rẹ́ àfáàní kó kojú bọ́lé olówó nítorí ọ̀rọ̀ ọwọ́ wọn ẹ má fẹ̀sẹ̀ yín ṣòfò kẹ mọ́ bá bẹ́kún bùbá. ìmọ̀mù ìmọ̀mù ẹ dúró ṣé ní wọ́tá wáyé àwa àròjọ o àkàwá kì í lọ ni bẹ́ẹ̀ ni o àwa kì í lọ ni èmi àtàfà ànúrẹ́yìn à ń lọ bí wáàsí kan ni ẹ̀rí kúrò àní lọ́wọ́ rẹ̀ àkàní káwá kì í lọ ni. ẹ wo ìmọ̀mù mo tó gidi mo dúkẹ́ tí ọ̀dà mọ́ o bẹ́ẹ̀ bá kọjá ilé yín ọ̀bà yín o wọ́n láì sàtí gàsí àti wọ́n ní gàsí ń bẹ́ńlẹ̀ lọ́wọ́ mi ti ń gbóná fẹlifẹli wọ́n láì ìmọ̀mù ẹ lọ bí wọ́n fìdí ilẹ̀ báyìí wọ́n láì èmi àfáàrí mọ̀ sọ́bẹ̀ tó tẹ̀lé mi tọ̀ ọlọ́run ó bá mi tọ́ iṣọ́ náà ọlọ́run ó fi yín bí àkídà àti àkùránì àti àlẹ́ muhammad la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ilé ayé ìmọ̀ wa lọ síbi ìta àwọn wo la wá fẹ́ fọ̀rọ̀ ọlọ́run wo yé báyìí náà. ha hidi nasara atọ́lì mustakim afa murain afa ali ọlọ́run bọ́ba mi tọ́ iṣọ́ náà ah ẹnì tán sóko parun ọlá korean karim ọlá korean karim la ilaha illallah ah subhanallah. Ah, ah, Màámi, eh. ẹ kàn ń dán ni. Bí ah, mo ṣe rí yín, inú mi dẹ̀ dùn. Mọ́mí looking young. Olúwa ṣeun. Mọ́mí ẹ pẹ́ fún mi. Gbogbo tẹ́ ẹ fi ránṣẹ́ dédé ara mi ló ṣe. Olúwa ṣeun. Olúwa ṣeun. Inú mi dùn gan-an mi. Màámi, hmm. but ẹ ti change sí wa o. Àlọ́ náà o. Ṣé mo ṣẹ̀yìn ni? no Oh, ṣẹ̀mí Abi jayé ni mami ẹ má wojú jayé o ẹ ti mọ ìwà ẹ o ah. To ba ṣẹ̀yìn ẹ bá wí bí ọmọ yín to je. O máa gbọ́ ẹ ṣe nǹkan kan fún mi kò ṣẹ̀yìn ẹ kí ló wá dé mami ẹ ti padà lẹ́yìn wa. kí n padà lẹ́yìn ọmọ mi àràrà mi padà lẹ́yìn ẹ ọlọ́run wà lẹ́yìn gbogbo yín ṣó mọ̀ pé ọ̀nà ló pọ̀. ìwọ ah. màmí ẹ ti change kò dàbí tẹ́lẹ̀ mọ́ ẹ ń wá sílé wa mọ́ ẹ ń wá yẹ̀ wá wò oh. ẹ ń yẹ̀ wá wò oh. kódà àwọn àbúrò mi gan-an mi ò ń rí wọn mọ́ àti ẹ̀kọ́ oh. pé tẹ́lẹ̀ nǹkan lè ṣàfẹ́rẹ́ díẹ̀ tí hmm. ò sí much but nísìn everything ti wà okay gbogbo ẹ ti ń ṣe mímí jọjọ jọjọ mímí gbogbo ẹ ti wà dáadáa ah. tó bá wá fún weekend they would enjoy themselves. Dọ́jọ́ mi me me me oh jọ about time you know. What? Yeah, yeah. You said? Mami. Yeah. Ah, ah, mami, bíi ti yín kọ́ náà. Oh. Ṣé àwọn àbúrò mi ò ń ṣàlejò náà? Kò ní dáa pé nǹkan ó ṣèṣì. Àjà yín, àjà fi ṣeré rárá o kò ṣeé fi ṣeré o ìwọ ọmọdé yìí ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹni àwo mọ̀ sínú mọ̀ síkùn bájọ pájọ kún ni. hold it mami abẹ́yìn lẹ́ni káwọn àbúrò mi má wá sílé mi mọ́. wẹ́ẹ́ wẹ́ẹ́ tó bá wọ ló sọ bẹ́ẹ̀ o wọ́n ló sọ bẹ́ẹ̀. bá this is not nice now kò dá now báwo ló ṣe ń ṣe báyìí kò lè ṣẹlẹ̀ sẹ́yìn now. olójú ò lè lajú ẹ̀ lẹ̀ kó máa wò ó. But if you really want to see your sisters and brother, then you can call them on phone. Really? Of course. Just say, hi. Hmm? Don't you Tójú ti yẹ of fi You know, I can't take this anymore. Uh, Mommy, I'll see you later. Uh, we'll see you later. Oh uh, oh. Uh. Fẹ́ kú bá mi, ọmọ ìfẹ́ kú bá mi. Ah, gbogbo àṣeṣì ṣeṣì ṣeṣì ṣe no no o lè o lè bínú o lè bínú ọ̀rẹ́ ẹni tó rí o lè bínú sí náà yeah I've been very busy moving from one country to another nǹkan tó ṣẹlẹ̀ ni pé by next week máa rí ẹ <laughs> má bínú má bínú má bínú má bínú ìwọ gan mọ̀rọ̀ àwọn ará bí now when they invite you for a program owó náà ń wá eh, eh, sorry let, hold on a second ìwọ wá bí. ṣé ká sọ wípé o dàgbà o dànù àbúrò ẹ ò pè ní kílẹ̀ tí wọ́n joyè máa wọ bàtà nulẹ̀. ah ọ̀gá àwọn ṣẹlẹ̀ kan ló ń ṣe ìkéde ìgbàlá káàkiri bí wọ́n ṣe kan géètì nìyẹn ní bá ṣílẹ̀kùn fún wọn ọ̀gá bó ṣe wàásù jésù fún mi nìyẹn mo ti gba jésù ní ìsìn ọ̀gá ṣẹlẹ̀ ni mo ń lọ mi kí n wọ bàtà mọ́ ọ̀gá. ó kí lórúkọ christian tán fún ẹ. Ah, ayọ̀mídé ni sà. Ah, ayọ̀mídé not even a biblical name. ẹ wọ́n sọ mí ní ìmọ́lẹ̀ náà ìmọ́lẹ̀. okay now mi ò lè má máa lọ ṣẹlẹ̀ but I know how they operate tó o bá wọ white their garment òfin wọn ò mọ ẹkọ má wọ bàtà. Ah, wọn sọ débẹ̀ fún mi ní ọ̀gá mo kò sáwọn gbogbo ṣẹlẹ̀ tí mo máa ń rí wọn kí wọn bàtà mi má mi ní ọ̀gá. ó náà lọ wọ bàtà ẹ̀ ń sìn. ẹ ẹ ṣe rí ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò tiẹ̀ wá ní bàtà mọ́ ọ̀rọ̀ mi ti kọjá ọ̀rọ̀ bàtà ṣe rí ní last week ni àbúrò mi wá sọ́dọ̀ mi ló wá kí mi ń bí ṣe rí condition tí mo bá àbúrò mi ò dára bàtà ó ti jẹ bí àwọn tó kàwé tipẹ́tipẹ́ tí wọ́n ríṣẹ́ mo wò pé àbúrò mi kò sówó tí mo lè fún ọ̀gá bí mo ṣe kó gbogbo bàtà tí mo nílé bí mo ṣe kó fún nìyẹn pé wó ìwọ máa kó bàtà lọ kí mi máa fẹsẹ̀ rìn kí n máa fi mẹ̀ntẹ́ẹ̀nì ara mi náà gbà. ẹ máa wọ ẹ máa wọ yín sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ mo sọ̀rọ̀ bí amukú mẹ́kọ̀ọ́ àbúrò ẹ̀ kó bàtà ẹ̀ náà ìwọ fẹ́ wọ bàtà àbí so ẹsẹ̀ burúkú ló fẹ́ máa bí wọnú lé mi no i will not allow that and you know so màá wọlé sí màá kó bàtà fún ẹ. Ah, ọ̀gá ẹ má jẹ́ ìwọ̀n bàtà eh, eh, nǹkan tí mo wò ni pé size mi kò ẹjọ́ títí tóbi ju tèmi lọ ni mo wò. ìwọ ò fẹ́ wọ bàtà bí then be ready to lose your job. Eh, irọ́ kí gbogbo àtẹlẹsẹ̀ báyìí ṣe ló ń gún mi tí máa wọ bàtà lẹ́nu jọ́ mẹ́ta kò yé mi gan ẹ jẹ́ kí n wà báyìí mo wà ókè ọ̀gá. ìwọ ò fẹ́ wọ bàtà. ah màá wọ bàtà. ìwọ ò fẹ́ wọ bàtà wàá wọ bàtà. má wọ. ọ̀gá àgbà my side kókó kókó ṣì dànù. idiot. ọ̀rẹ́ má bínú jàre o àbúrò ṣe máa ń ṣe nìyẹn ìjọ máa yí iṣẹ́. mọ́mì ẹ kàn ń sọ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn àgbàlagbà níyìn but ẹ̀yin náà nísinsìnyí nǹkan tẹ̀ ń sọ ẹ̀yin lẹ́dẹ̀ bíi wa báwo lè kàn ṣe máa sọ pé bẹ́ẹ̀ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ ni kí èmi àtàbúrò mi ká má lọ sí ilé ẹ̀gbọ́n wa kan ṣoṣo ah. ẹ̀gbọ́n mi tó jẹ́ pé ó lówó ni wọ́n tó jẹ́ pé ilé wọn fine tó tó tó tó yẹ kí n máa lọ síbẹ̀ kí n máa lọ máa snap picture kí n máa post ẹ̀ sórí page káwọn èèyàn mọ̀ pé olówó lẹ́gbọ́n mi ọ̀ kí n máa kọ́ àwọn ọ̀rẹ́ mi lọ síbẹ̀ ẹ wá ń lé wa jìnnà lọ sílé wọn. mi ò fẹ́ rí ẹ ń bẹ̀. owó mú mi. mú ah, mi ẹ wò bẹ́ẹ̀ kan ṣe ń tẹnu mọ́ pé àgbọ̀dọ̀ lọ síbẹ̀ àgbọ̀dọ̀ lọ síbẹ̀ àṣà ni nǹkan tẹ ẹ rí mú mi ìdí yẹn gangan ni mo fẹ́ mọ̀ tẹ́ bá ní ká má lọ síbẹ̀ ká má lọ síbẹ̀ èmi ò sọ pé màá lọ síbẹ̀ ṣùgbọ́n tẹ́ bá lè sọ ìdí tẹ́ fi sọ pé ká má lọ síbẹ̀ màá gbọ́ sí lẹ́nu ṣùgbọ́n tẹ́ bá ti lè sọ ọ̀tẹ̀ nìyẹn mi ìdẹ̀mọ́ bí ibi tí ìyá ti ń dìtẹ̀ ọmọ tó bí. èmi dìtẹ̀ ọmọ tí mo bí wo let me tell you ìwọ àti àbúrò ẹ má jẹ́ kí n rí ẹsẹ̀ yín bẹ́ẹ̀ níbi tí àgbàlagbà bá jókòó sí báyìí tí ọmọdé bá gbé àkàbà tó bá gun ibẹ̀ kò lè rí nǹkan kan mi ò ní fojú sunkún yín o mi ò ní fara gbàwẹ̀ o ẹ ṣọ́ ara yín mi ò gbọ́dọ̀ rí yín bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ní fojú sunkún wa. bẹ́ẹ̀. a ní dàwátì. bẹ́ẹ̀. ṣé ẹ̀gbọ́n mi ti ń pààyàn ni àbọ̀kọ wọn dẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ pààyàn-pààyàn. Hmm. ṣé mo sọ fún ẹ padà wà lọ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn àbí ẹ̀gbọ́n ẹ̀ gangan ó yọ ọ̀bẹ ń gúnyàn pa ni ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ kí lẹ wá ń sọ èmi máa lọ síbẹ̀ jàre ẹ̀dẹ̀ ní kí má lọ kí má lọ kí má lọ láìsí. Ah, eléyìí <laughs> ọmọ yóò mọ̀ àjọ wà lẹ́nu. tẹ́ ẹ̀ ní wá kí ni. ọgbọ́n kan ti dá mi sọ̀rọ̀ fírífírí hmm. ó tún pẹ́ gan láti fẹ́ wá sọ́dọ̀ yìí ṣùgbọ́n wọ́n mi ní ìjọ ṣé mo pa á ń ràn gbàgbà wà. kí ló wáá dé ṣé tí yóò bá lọ lé ọkọ wọn ò kí ń gbà kí àwọn àbúrò ẹ wá bá ṣe rí ni. ẹ bẹ́ẹ̀ mọ nǹkan tẹ́ ṣe fún wọn o wọ́n sọ pé à kí ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ dámì wọ́n tẹ̀ mọ́lẹ̀ ó ní kí n má sọ̀rọ̀ ah, ah. ẹ mọ̀ pé èmi kúkú láìka bò sí ń tèmi nǹkan wá ṣe mo ṣe máa sọ. ẹ fọwọ́ ó ní ká má wà àgbẹ̀dẹ̀ délé yín mi yẹ sọ fún mi hmm? èèyàn dọ̀dà ní sísítẹ́mù mo wá sọ́dọ̀ yín. ẹ wo ẹ má dá tí mi lóhùn wọn mi ò ní kí a máa wà sọ́dọ̀ yín o ẹ̀yin náà mo rò fẹ́ tán ní sí. irọ́ ló ń pa irọ́ ló ń pa èmi ni mo máa ń gbèjà yín tó bá ti ń sọ̀rọ̀ yín tí ò dá. nígbà tó ni mo pé ká má wà náà ni tó bá ti tẹ́ mi lẹ́sẹ̀ mọ́ but ó yẹ kí màá mi mọ̀ pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ayọ̀ yín ti yín ìwọ náà wá sá fún mi oh. o wá lé mi ṣó dáa. wọ́n ní ká máa wà bí ti bá wò wọ́n ní ká máa wà o wọ́n ní pé à ká mọ̀ pé ẹ ti lówó nísìn pé màmá kan ara mọ́ wa. Ah. èmi mọ̀ èmi jọ èmi jẹ́ fún wọn. bóyá kọ́mọ̀ pé mi ò lè ṣerú. mo sọ fún wọn mo ní tàmí kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ pé bọ́ fẹ́ bọ́ kọ̀ mo máa wá sílé yín ṣe rí àwọn pictures tí mo yà receipt ni mo máa fi wọ̀n mo máa fi wọ̀n máa jẹ́ kó mọ̀ pé mo wá kí ni gbà gbà lánú lánú mm-hmm. lánú mm-hmm. máa jẹ́ ni mm-hmm. gbà ó jáwọ́ àbí mm. gbà. kí ló gbé mi náà notice kò jẹ́ látẹ̀ nǹkan. Ah. má bínú owó náà má bínú má bínú. ẹ mọ̀ gbọ́n tó ń da pé lè sọ pé ọlọ́run lẹ́lẹ́rìí òun òun ò fi sẹ́nu àjọ jẹ́ ni. meanwhile ìyá má bínú má bínú àjọ jẹ́ ni ó bá wọn ẹ̀ kó sọ́kọ́ lọ́hùn òun yẹ òkú tó mọ̀ pa àjọ jẹ́ ni nísìn so kò sáṣorí kankan bẹ̀ sáàmì ẹ̀rọ appetizer ni gbogbo eléyìí kò rọ̀ mí rárá. oúnjẹ gangan yẹn òun ló ṣe kókó. ah mo ti um, roast chicken already but jollof rice yẹn mò ń dúró kó ṣe dáadáa ọmọ yẹn máa pè mí tó bá ti jẹ náà. kí ni jollof rice? Hmm, mi mi pẹ́ mi ní jẹ jùlọ fẹ̀sán máa oh, jẹ yẹn hmm, ṣùgbọ́n chicken yẹn máa jẹ inú. Eh, mo roast ẹ. Hmm, grilled fish. àjẹ́ ń bá iṣẹ́ máa lọ ṣe é sìn yín. ẹ má dìde ọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi àti yín ṣì jọ sọ dáadáa ó ti yé ẹ sọ fún ọmọ yẹn pé kóun máa ṣe lọ àwa máa àwa náà rùn bẹ́ẹ̀ máa ṣàlàyé fún mi grilled fish yẹn kó máa lọ àyàn yẹn dáadáa kó fi sauce ẹ̀ kó ta dáadáa kó dẹ̀ fi onions kó fi gbogbo ẹ̀ kó jẹ́ pé magi dùn dénú dénú. àǹtí mi ṣe àwọn àgbo ṣá ṣe àwọn àgbo. táìmù ṣé wò tún wo àgbo ṣé òun lọ ni. nǹkan ṣẹlẹ̀ ni pé àdágbére fún mọ́mí bá máa sùn àti àti ẹ̀dágbére fún wọn rárá pà ń bọ̀ lọ́dọ̀ yín wọn gbọ́dọ̀ mọ̀ pọ̀dọ̀ yín la wà so nítorí ẹ̀ mọ̀ èrò pé tá a bá tètè délé wọn ò ní mọ ibi tá a lọ. tọ́mi only picture you quite post in last week. Okay. Last week Friday ni. <laughs> Ẹgbẹ́ Gucci bag ọmọ ẹ̀. <laughs> Tọkọ mi wá fún mi gbà tó lọ sọ́mà. Ṣé báàgì yẹn fáìn gan? Màá lọ sílùú wardrobe mi. Màá mú báàgì. Ah. Ṣé mo lábúrò obìnrin mi ni? Ọkùnrin òkú lè gbé báàgì obìnrin. Má fún ẹ. Ó ti ẹ̀ mọ́ ẹ̀ ní choice ẹ máa fún mi. Má fún ẹ. Ah, ah. Elédè pé rẹ̀ lọ́kùnrin. Ó ti ń kọ́ mi lójú nìyẹn ká máa lọ. Èmi lọ síbi kankan. Sítámi, ẹ wò, àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣe rẹ́jù ó ní ọ̀rẹ́ mi kan ti fẹ́ ṣe rẹ́jù mo dẹ̀ mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi yàn gbogbo click wọn fọ ifọ̀ iná máa fẹ́ ṣe àjẹ́ hmm. kọ́ mọ̀ pé olówó lẹ́gbọ́n mi so máa wọ inú ọ̀dọ́ yín lọ máa ṣe jewelry box àwọn gold. ó ní problem tó bá ti ṣe tó à á lọ sínú wardrobe wa ló mú tó bá fẹ́. mo mọ̀ bẹ́ẹ̀ yẹ kánjú mo ṣáà dáná fún yín wá dé jẹun kẹ tó máa lọ. ẹ ẹwọn kìí náà mo rúfẹ́ tí mo ní ti. yín kankan. ẹ wo sami tí mo ń ṣe bá fi ń sọ̀rọ̀ yìí mo lè sọ̀rọ̀ èmi mo máa ń gbèjà yín mo máa ń gbèjà yín máa ń yẹ ìyẹn dandan ṣiṣẹ́ mi o bàbá tó ṣiṣẹ́ mi mo máa ń bá wọn dídì gan mo máa ń bá wọn jà. ẹ̀jẹ̀ máa rẹ̀ dẹ̀ fara mọ́ mi díẹ̀ mo ṣàti dáná fún yín alice wá ṣàti ẹ̀jẹ̀ owó tó máa lọ. Hmm, ẹ ò sẹ́mi mi níbi kankan tó máa lọ lẹ́nu bíbà ni mo máa sùn. a ò mọ̀ sùn síbí. oh my darling kí ló dé. a ah, ah, sùn ṣé ibo ò ní sùn. a sùn náà. Ah, I'm so happy oh, inú mi dùn. jẹ́rìí tó bá ti fẹ́rẹ̀ ọ̀mọ́ mi tó bá ti mọ̀ pé mò ń wá síbí báyìí màá lọ kó wo èrè mi wá màá lọ bí wọ́n wí. bó ṣe yẹ kó rí nìyẹn. bó dẹ̀ ṣe eh? máa rí nìyẹn. ah, ah mo dúpẹ́ ah. kí ló dé. Ah! what is it kí ló ṣe mo dúpẹ́ mo dúpẹ́. mi ò ní ilé ọ Ah! Ah! Ah! ọ̀gá ìṣísíndà àtẹ̀mìdà ẹgbà mi o ẹgbà mi o ẹgbà mi wọ o ẹgbà mi wọ bá mi wọ bá mi wọ kẹyẹ tí mo lọ kẹta sí Rasheed. ẹgbà mi o ẹgbà mi mi ò rí rẹ lẹ́yìn rí o ẹgbà mi o àwọn àbúrò mi dà àwọn àbúrò mi dà mi ò rẹ lẹ́yìn rí. mi ò ní bẹ́lẹ̀ yìí ni ooo yẹ ọmọ méjì ọmọ méjì yẹ yẹ yẹ ayé o ẹgbà ni o àwọn àbúrò mi jà àwọn àbúrò mi jà àwọn àbúrò mi jà. mami mami. tọ́ mi wá tọ́ mi wá kí ni tí mo gbọ́ tọ́ ẹ̀ ẹ má fi tí ò dá ṣeré o ẹni ní sùúrù sẹ. bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ ní kíákíá ní wàrà ń ṣe ṣàní bá mi wá ọmọ mi bá mi wá àwọn ọmọ mi ní kíákíá wò sọ fún ọkọ ẹ tí ò bá fẹ́ sori burúkú pẹ̀lú gbogbo àwọn ìran ẹ̀ sọ fún pé kó bá mi wá ọmọ mi ní kíákíá. má mami mami mami please calm down. wò ṣó mọ̀ wípé àwọn àgbààgbà mẹ́ta ló máa ń mọ̀ díẹ̀ ta èmi ìwọ àtọkọ ẹ lámọdí gbogbo tó wà lẹ́yìn o tí o ò bá bá mi wá àwọn ọmọ mi nígbà àṣẹ tí lè fi dó gbogbo ayé ló máa gbọ́ mi ì fẹ́ gbọ́ nǹkan kan mọ́ àwọn ọmọ mi ni kò fún mi ní kíákíá ní kíákíá ní wàrà ṣe ṣá. àmì lẹ́mi ẹ jẹ́ kí èmi náà sọ̀rọ̀ ẹ jẹ́ kí n explain now. àwọn ọmọ mi dà bá mi wá wọn bá mi wá wọn bá mi wá wọn tẹ́ ẹ bá fẹ́ ṣòfò o èmi àti wọn lájọ jókòó jẹ́ yóò sí ń bẹ́ẹ̀ màmí èmi ò mọ ọkọ tó ṣẹlẹ̀ mi ò mọ ọkọ tó ṣẹlẹ̀. ah mi ò ríru eléyìí rí kẹ n bò náà gbà kí náà ṣe débẹ̀. ẹ ní sùúrù màmí ẹ ní sùúrù màmí. ẹ bá mi wá wọn o wá wọn fún mi o ìwọ ní tiẹ̀ eyín ẹ ó ti ká. bàtà àlejò bàtà àlejò ni ó àárẹ̀. màmí. yàrá kan ò ní gbẹ kókó tó lọ́wọ́ bàjá tó bá jábẹ̀ ni ẹnìkan gbọ́dọ̀ fẹ́ jẹ̀wẹ̀ ọ̀rọ̀ tó wà láàrin èmi rẹ ti dá máa wo mọ́rò o bẹ́ẹ̀ gúngún bá kọ pélé ta ló lè sọ bẹ́ẹ̀ gúngún bá sì kàbàjà ta ló mọ̀ àfa máa wo mọ́rò àmọ́ àwọn mọ́rò tó sì bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí ó ń lè mí rẹ ìyàwó ẹ má dànwó pẹ́ sọ fún yẹn o mm. bẹ́ẹ̀ bá láì dànwó ẹ tẹnu kò bí àdán. alẹ́ bá wí pé èmi máa sọ màá rò gbogbo ayé ló máa gbọ́ nǹkan tá a sì ti fi jó ọmọ méjì wọ́n ní má sọ ti gbẹ́nu mi dákẹ́ èmi kọ́ máa fi ọmọ rògùn bọ́ báyìí máa rò gbogbo ewu everybody we we hear what we have just said ìyá wa ẹ lè rò ó lóòótọ́ ìbùrẹ́ korò àmọ́ ẹgbìyànjú kẹ́ jẹ díẹ̀ mbẹ́ ṣe ti gbọ́ ẹyin náà náà ṣe lóòótọ́ kọ̀ dà torí mo sọ fún ọ pé àkífọ́ ọmọ rẹ̀ bọ́ rẹ̀ kí ló dé ìwà tí wọ́n wù wọ́n bá wọn wí lórí. wá bó ṣe máa ṣe ní kíákíá Hmm. láì jẹ́ bẹ́ẹ̀. Hmm. Ah, ìyá wa mo sọ fún yín dọ́kì ní àná o. gbogbo èèyàn ló máa gbọ́ sẹ́ I need Ah, I want to see my children. a ní ẹkú mi ẹ mọ̀ sọ gbogbo èèyàn ní ọgbọ́. Ah, gbogbo èèyàn máa gbá máa ro gbogbo ẹ̀. bí gbogbo èèyàn bá gbọ́ nǹkan ó ṣe. nǹkan tó bá fẹ́ ṣe káàrí kó ṣe bó bá ti fẹ́ ṣe yẹn kí rí i pé life àwọn ọmọ mi ni mò ń fẹ́ I want to see my children bring them back for me that is all. ẹ lérò bẹ́ẹ̀ ẹ lérò bẹ́ẹ̀ ah! ìyá yọ abẹ́ mọ̀ gbọ́ nǹkan ẹ̀yin ọ̀sọ́ tí mo ti sọ fún yín pọ̀rọ̀ tètè ọgbọ́ tójú òrì tí ó nira fẹ́nu láti sọ ni ẹ wo bí <laughs> tọ́ba gbẹ lásán lèèyàn wọ̀ èèyàn kéèyàn tọ́ba wọ tútù sọ́rùn lónìí lẹ́mọ̀ pé ó ní nǹkan tó gbójúlé kó tó wọ̀ àmọ́ ìtàn ọmọkùnrin náà ṣe ọ̀dà o. Ah, ibi mo sọ fún wọn pé bàtà àlejò ní kí wọ́n máa lò kí wọ́n máa lò tó nílé kí lọ́wọ́ á táwọn náà lọ rí fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. irú kí ni jayé ọlá bóò ni wọ́n ti wá bù ní ìbò ṣé kò sálejò mọ́ ni ìbá àlejò mọ́ sọ pé kí wọ́n mọ̀ lòkè lóde tí wọ́n lọ nílé. ẹ gbàlejò lè yẹn láàárọ̀ gbàlejò. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu afa ah, ah, abdulgani amori yin. ẹyin ni mo mọ̀ wá rí. kí ló ṣẹlẹ̀ o lórí ọ̀rọ̀ àfa nùrẹ́ni àti àfa àlì ni mo gbọ́dọ̀ lọ́dọ̀ mo rí wọn ará níwọ̀n gan ṣé bá ṣe máa wò wọ́n tẹ́sẹ̀ wọ́n fi jẹ̀rà tán náà lélẹ̀. àfa abdulgani ẹ má sọ̀rọ̀ bí èwe ẹ ṣe bí ọmọdé àwọn àfa àlì àti àfa àmúráìnì kéèsì tiẹ̀ ọ̀tọ̀ ní lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ṣe bá àfa àníyín ẹ kí ẹ fà ẹ mọ títí ra sọ àtòrú àtìbú ẹ kí ni sẹ́tẹ̀ ẹ tó ń ṣe. panabita. àwọn tó ń tọkọ̀ ṣe. bẹ́ẹ̀ni ẹ rí bẹ́ẹ̀ yẹn. torí pé kí ni o ẹ fẹ́ jẹjẹkújẹ èmi tí mo jẹ́ ìmáàmù ọ̀tọ̀ọ̀tọ̀ ní lu ń sanwó fún mi jẹ́ ìmáàmù mo ní ilé kéwú mo ní ibi mo ti ń ta àwọn islamic materials ká mọ̀ bá jẹjẹkújẹ ohun tá a mú mi rí lórí istiara lórí tó ṣẹlẹ̀ sí àfa murain àti àfa ali òun ni pé bí ká máa kojú bọlé olówó nítorí ọ̀rọ̀ wọn náà ti kàgbákò náà ti kan sáárù ṣùgbọ́n mo wá fẹ́ kélé yìí kó jẹ́ kọ́ fún gbogbo ẹ̀yin àfáà tó kù àábẹ̀ náà fún wọn kó ló bá lè fún wọn lára dá kúrò ní ọba àlàáfíà kó bá lè darí àlàáfíà sọ́dọ̀ wọn ṣùgbọ́n o tó bá sì jẹ́ bákan náà kó lọ́wọ́ bọ́ bá lè foríjì wọn kó tó dákẹ́ ọ̀rọ̀ àkùrẹ́àn ìwé òfin ṣùgbọ́n délé ìjẹ́kọ̀ fún wa gbogbo àfáà ti ń bẹ lórílẹ̀ lénìí ẹ tún wá já àfikún àwọn ọmọ kéwú tá à ń kọ́ kájọ́ ìyá pé tọ́lọ́ ló sọ nínú sẹ̀búrá tó fún dahud aleyhisalaam ní pé mọ̀kánná bíi kọ́líl istagana ẹni bá yáyú ọkàn pẹ̀lú díẹ̀ tá a ṣe fún un nìkan lọ́rọ̀ tí ẹ̀rẹ́ gbogbo ayé ìkọ́rọ̀jọ tó nílé ayé tí ó bá láyú ọkàn ó dàbí ẹni tí ò ní nǹkan kan láyé ni ẹ jẹ́ ká fara wa létí ká dẹ̀ sọ fẹ́ nìkọ̀ọ̀kan wa kírú ń tọ́sẹ̀lẹ̀ kó lè bá a dópin iṣẹ́ la máa fi kún àáfàá láàfin rí sí ọlọ́run jẹ́ lájẹ̀ pé ẹ jẹ́ àṣòwò ẹwà ní Muhammad sallallahu alaihi wasallam innaka ala lahu hulukun azim àdìkùránì ròyìn ẹ̀pọ̀ lọ́dà jù ní wà pẹ̀lú bó ṣe kí òjìṣẹ́ ọlọ́run ta ètò dáa rẹ́sí gbogbo àgbáyé tó á dára jẹ̀ ní ẹ̀wò Ìsá alaihi salatu wasalam kanlékanlé níṣẹ́ rẹ̀ gbogbo wọn náà níṣẹ́ kó tó di pé sí ọlọ́run gba sí ọwọ́ wọn lọ́wọ́ wọn báyìí ló ṣe káwa náà jẹ́ tá a bá jẹ́ olùtẹ̀lé wọn ní tòótọ́ ẹ jẹ́ ká mú iṣẹ́ mi ká mọ̀ mọ́lẹ̀ máa fà á ká yé mọ́lẹ̀ mọ́lẹ̀ eléyọ̀ jẹ́ kọ̀ fún wa tàwọn àfa ali àti tìmọ̀ ráìmù wọ́n á bá ẹnì kọ̀ọ̀kan wa bẹ lọ́hùn pé ìjà àtìmọ̀ wa kó mọ̀jì òfin pinpin fún wa o idina sirata li mustaqim ọlọ́run ó fi aṣojú ọ̀nà tọ̀tọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ̀wọ́n bẹ́ẹ̀ ṣe tù yá yín nínú ni o kẹ́ ẹ̀wọ́n bẹ́ẹ̀ ṣe tù nínú ni torí tó bẹ ṣe gbìyànjú àti ṣe nǹkan tó lóun ó ṣe wí nǹkan bàjẹ́ o. Ah, bàbá ẹ wo ẹ bá abẹ màmá ni o kọ́ máa ṣe o ẹ jọ o. ẹ bá abẹ màmá mi. Ah, kí n bẹ èmi ti ṣe wọn agbára tí mo fẹ́ ṣe àmọ́ ṣe ni yáyín fàáké kọrí o ó ní gbogbo bá a ṣe pápá a ṣe kún pátó ní gbogbo olú ní ọgbọ̀n mo sì ti sọ fún un mo níjọ́ tó bá dán wò yọ tẹnu kò bí àdán ah bàbá ẹ wo ẹ wo lórí ìyẹn ẹ rán wọn létí pé wọn máa tẹnu bọ bí àjọ tó bá lọ sọ ẹ jọ ẹ rán wọn létí yẹn dáadáa. ẹ jọ ẹ bá mi sọ fún màmí mi ò mọ kankan pé ọ̀rọ̀ náà ò ah. yé mi rárá ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi tẹ̀ wọ́n nínú ẹjọ́. ẹ wá ríbi ṣe é ríbi tó wá kù sí ni pé nǹkan tẹ ẹ bá mọ̀ tí ìyá yẹn bá fẹ́ràn jù ẹ̀yin ẹ lọ rèé rà fún ṣe ti gbọ́ kẹ́ ẹ fi fojú ẹ̀ mọ́ra ni o ah iná ọmọ lójó ọmọ méjì lẹ́ẹ̀kan ah, ẹ fà mọ́ra o àmọ́ gbogbo ibi tọ́rọ̀ náà bá tiẹ̀ ti wá wá èmi ó ṣèwádìí. bàbá mi ò mọ kankan pa ẹ. a mọ kankan pa ẹ. a mọ kankan pa ẹ bàbá. ẹnìdá tó bá ṣe pò ṣàjẹ ló kó bàtà wọn wọn mọ bó ti ṣe pẹ́yì náà lẹ́tún lọ rèé jáde sọ́wọ́ ara yín tẹ́ lọ rèé fagbára kágbára wọn mọ. rárá o ah, rárá o àbí. àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀ sí o nǹkan sí ẹ̀yà ẹ̀ṣàjẹ́ mi wọ bàtà tèmi yẹ̀ ń wọ bàtà tèmi. Ah! Hmm? Ah, ok bàtà ó kó bàbá lọ́wọ́ àyà mi kọ́kọ́ já ni. Ọya mi jáde. Baby. Ah, ah, what do you think of such now? Ṣé ẹ wọ wèrè? Ṣé ẹ sori burúkú? Baby. Ṣé ẹ rántí pé èmi ni mo mú yín sanwó? Ikú tó bá sì pẹ̀lẹ́ díẹ̀, ẹ lérò pé kúrẹ̀ ní o tún pẹ̀lẹ́ wúrẹ́. Ẹ bẹ́ẹ̀ dẹ̀ wò, ibi tẹ́ ẹ bá fi ẹsẹ̀ kan bàtà tèmi sí ẹ lọ́rẹ̀ mú jáde o. Bí bẹ́ẹ̀ kọ́, nǹkan ṣe èmi máa sọ bẹ́ẹ̀ yín. Baby. How you think of such now? Give me shoes stop it bàbá ewu bàbá àmọ́ kókó ń pa ẹ. sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ọ̀yin méjèèjì tí a bá jẹ́ kí inú bí mi wọ́n pa lógúnlógún wọ́n sì pa lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n pa sọ́ọ́lé wọ́n sì pàdé àtẹ̀mí mo sọ bẹ́ẹ̀ fún yín bàtà mi dà. give me shoes. pretend you trust me for once. I trust you but I don't trust you because you took my friend's shoes remember. really at this time. give me shoes. bàbá ẹ bá bínú o ẹ wo kò yé wa kó bó ṣe ṣẹlẹ̀. mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ o. ọ̀dà ọ̀dà ọ̀dà sẹ́ni lórí tàbí tá a dé yìí ẹ̀jẹ̀ á fẹ̀sọ̀ mu ẹja fẹsọ̀mù ẹ̀fún ọmọ alájẹrẹ dẹ èdè sí lọmọ alájẹrẹ òjé àtẹ̀fún àti èdè ẹrú olúfẹ́ náà méjèèjì ń ṣe èdè onídìyín o èdè òsì ní dèmí náà ọyẹ wọlé ẹmú bàtà jáde kìí ṣe ń tẹ́lẹ̀ lo ṣé ẹ rántí pé mi mo fi yín sanwó èmi tí mo dé gbọ́ olúkoróbójó tí mo sanwó nígbà olúkoróbójó mo dé gbọ́ onígbàjámọ̀ mo tẹ̀lẹ̀ nílò gbàjámọ̀ mo débi tí kú ti pa àwọn lẹ́yọ lẹ́yọ ikú ọ̀rẹ́ mi nìkan pa kí ló wá dé lẹ́yìn mo bàtà mi tẹ́ ẹ bá dé lọ́wọ́ ẹ̀dán tán. bàbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sùúrù ẹjẹ́ àfi lè jí pa mí èmi ni èmi kúlùkùlù sẹ́ òjò tí bá lu wẹ̀sẹ̀ wọ̀wọ̀ bí ẹ̀gbọ́n mi ọba sọ̀rọ̀ àti níbọ̀ ní bàlámọ̀ ọba sọ̀rọ̀ àti níbẹ̀ gbòògiri ewúrẹ́ mi ò ṣe wì láàyè ọmọ ẹranko mi ò dáná ru afẹ́fẹ́ gbé mi rìnrìn àjò. Ah, just calm down. calm down that man just disappeared you said I should calm down. with the pain at this time we need each other. baby báwọn àbúrò mi náà ṣe pọ̀ rárẹ̀ o baby. Baby, calm down. Baba yẹn dà, baba yẹn dà. Baba yẹn dà. Ah. Baba yẹn dà. Ah, mo gbé mo fẹ́. Ah. Bọ́ọ̀lù ṣe wá jẹ́, èmi wọ́n ní wọ́n gbọ́dọ̀ kọ́ mọ́ rẹ̀ bọ́ọ̀rẹ̀ ní abẹ tí mo fi fọ́rí ikú abẹ yìí kìlọ̀ ni mo fọ́rí àkàlà ọmọ bẹ dorí àti òru ẹbẹ sọ bá bẹ òun òun mọ̀fọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n jò yé yín pé ẹni tó bá mojú sokùn náà òun ní ọmọ àtìtù rẹ̀ èèyàn méjì sí ibà yóò sọ̀tà ẹni tí ó tayọ̀ tó bá di ẹni tí ó sèbè òtù tó bá délé èmi mo sọ fún yín bẹ́ẹ̀ mo sọ lẹ́rẹ́ ọ̀lẹ́rẹ́ gbùngbùn èwo ló dé tó kọ̀yìn sí mi n ò rí bàtà mi mọ́ o bóun ló ṣe wọlé jẹ́ níbo ni bàtà mi wà ṣé wọ́n ló pa bàtà mi ní àbáwọn ni wọ́n kó torí pé kí ni ìbàràbà wọn lóde ọ̀yọ́ ni o wọ́n dúró wọn lóde rẹ́mọ gìrìmúlẹ̀ làwọn lóde ìjẹsà onígbẹ̀gbẹ̀ tìrìgbẹ̀ nísà wọn lóde sàlú ayé òsòlẹ́lẹ́ ọ̀rọ̀ àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ ògbólógbò ewúrẹ́ ló ní tíwátíwá lẹ́nu ògbólógbò àgùntàn ló ní gàlọ̀jọ̀lọ̀ lẹ́sẹ̀ ṣòkòtò máa mú yagbá yagbá yagbá yagbá sórí ìdúró kan tí wọ́n bá àwọn ìyàmí àgbààgbà. òsòlẹ́lẹ́ Jaiye. Ah. Jaiye. Jaiye. Huh? Open it. Now? Yes, now. Open it. Ah. You mean I should? Jaiye, please. That man, that man. I don't want his wahala. Okay. Uh-huh. Okay. Uh-huh. Okay, I'm not supposed to look. I know. Oh, yeah, you're just opening it anyhow. Ṣàpọ̀ olówó máa dálẹ̀ o. owó lè sí ewúrẹ́ dúdú kọ kò jókòtò owó oníbodè wọn bí ewúrẹ́ dúdú wọn fi lọ yìnbọn fa wọn ní ká àgùntàn funfun gbọlọjọ kọlọ rẹ jókòtò owó oníbodè àgùntàn kọ kò jókòtò owó oníbodè wọn lọ fi bọ́ mọ́lẹ̀ olóńgbò dúdú nìkan wọn ní lọ́pàá yẹn ká síwájú àwọn ìyá mi ẹlẹ́yẹ. olóńgbò jẹ fẹ́fẹ́ tó sì gbà wó rẹ̀ bọ̀ òtòlọ́lá gbùgbùlùkù ojúkòrò ọ̀gbọ́dọ̀ ojúkòrò jáde mèsì ọwọ́ ló tún fẹ́ ọjà kọjú sí mi táǹkù bàtà mi bàbá bá mi tí bàtà mi balẹ̀ sí mo bàtà mi wà bàtà àlejò bàtà àlejò bàtà àlejò bàtà àlejò ni ó hà bàtà àlejò ni ó ọlọ́run dákun ṣàánú mi ò wá. kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ ooo orí jẹ́ kí n yan kádàrá yìí. kádàrá yìí torí jẹ́ kí yan kádàrá ire. ọ̀rọ̀ kádàrá o kò má ṣe gbé lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ni kádàrá ṣe o wa tọ́lúwa ni ó ṣe o wa tọ́lúwa ni ó ṣe. bàtà àlejò bàtà àlejò bàtà àlejò bàtà àlejò ni ó wa bàtà àlejò ni ó wa. nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí mi lélẹ́yìí o ah, orí ìyá mi ò ṣe o ah, orí ìyá mi ò ṣe o. Ah. Jaiye Jaiye ọlá. wrong with you? Kí ló What's your problem? Tomiwa? kò lè What is it? Àlá tí mo lá mọ́jú ọ ni, àlá burúkú gbáà ni. Jayéọlá, wá lálàá Yes, because èrò tó máa ń èrò ibi tó máa ń rò kó tó sùn Like when you pray at bedtime, you free your mind of every evil thoughts but you always go to bed with evil thoughts nǹkan tó ṣe ń lálàá burúkú nìyẹn anyway anyway nǹkan tí mo ṣe wá báyìí kọ́ nìyẹn ok jọ nǹkan tí bàbá ní ká ṣe how far. Eh? yes now nǹkan tí bàbá ní ká ṣe. tọ́mi wá o ṣe mo dúpẹ́. how do you know. ah Jayola Jayola ṣára ọmọkùnrin yàrá wọn ní ká tẹ nǹkan dì and he's walking away. Laila Haila La Laila Haila La Laila Haila Laila Haila La Laila Haila Laila Haila La Laila Haila La Laila Haila Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila La Laila Haila Laila Laila Laila Laila Laila Laila Laila Laila Laila Laila Haila لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Ìdí pàtàkì tí a ṣe wá síbí ni pé a fẹ́ mọ ìdí tí ìgbésí ayé Jayé Ọlá fi rírú kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mi ò mọ̀ ooo. Allahu Akbar Allahu Akbar Allahu ẹni tó bá wá rí bẹ́ẹ̀ kí ni nǹkan tá a lè ṣe sí i tí gbèsè ayé jayé ọlá ó fi orí jẹ́ kí n yan kádàrá ire. kádàrá ire o. Ah. orí jẹ́ kí n yan kádàrá ire. orí أدعو لسيف المؤمنين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر كبير الدعاء للصيف للمؤمنين الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কবির আল্লাহ rasulillah sallallahu alayhi wa sallam afa ah! mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ṣe nǹkan tí wọ́n ní kẹ́ ẹ tó bá jẹ́ pé ẹ dánrù nǹkan tí wọ́n ní kẹ́ ẹ dánwò wò ni bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò ayé yín lọ́lọ́run ti fi hàn yín lójú àlá hàn. Ah! àfa ẹ gbà mí ẹ e. gbogbo ẹ ò yé mi mọ́ ọ̀rọ̀ ilé ayé mi kan ò yé mi gbogbo ẹ ti polúkúrú mọṣú gbogbo ẹ ti dàrú pátápátá ṣé ẹ máa wo ìyàwó mi gan tó ń sọ wípé mo gbúdọ̀ ṣe mo gbúdọ̀ ṣe kó ṣe pé ó hate mi torí pé ó nífẹ̀ẹ́ mi ni ó rí bí gbogbo ẹ ṣe ń lọ kò fẹ́ kí gbogbo ẹ dàrú ni àmì ìgbà mo ti fẹ́ para mi ẹ jọ afa ẹ ṣàánú mi. Mm, ẹ̀yin fi ọkàn ara yín balẹ̀ ẹ ń gbàgbọ́ pé ọlọ́run ọba tó dá wa ó dá wa nítorí ìdí kan ni hmm? ṣé lórí ọ̀rọ̀ yín àwọn ojókòó àdúrà á ṣàdúrà sọlọ́run nítorí pé ìdí náà sọ̀rọ̀ ọlọ́run dákun ṣàánú mi ò wá. ọlọ́run dákun ṣàánú mi ò. wá. kádàrá tí mo yàn mi ò mọ̀ kádàrá tí mo yàn mọ̀ ooo. kádàrá tí mo yàn mi ò mọ̀. kádàrá tí mo yàn mi ò mọ̀ ooo. orí jẹ́ kí n yan kádàrá ire. kádàrá ire o wa. orí jẹ́ kí n yan kádàrá ire. orí mi o. ọ̀rọ̀ kádàrá o kò má ṣe gbé lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ni kádàrá ṣe wà tọ́lúwa ni ó jẹ́ wà bàtàlejò bàtàlejò bàtàlejò bàtàlejò yóò